ọmọ ńlá ọmọ ńlá ọmọ ńlá. ò fẹ́ san owó ni. ó dàbí pé ayé ìyá bọ̀bọ̀ ti bí yẹn tiẹ̀ fẹ́ bàjẹ́ gan ìwọ ló dẹ́ fa o. mo rí lọ́jọ́ kan bẹ̀ yẹn tó lọ ń ṣe bí olóòfò lọ́gbọ̀n ìbá mú yẹn àrùn yẹn ni àwọn ìfọ̀rọ̀ bá ìfọ̀rọ̀ bá ah, ilé rẹ̀ pọ̀. ẹ̀ kò fẹ́ san owó ni. ọ̀dà ìwọ lọ sí ìbàdàn yẹn jẹ́ o wọ́n lọ́ bàjẹ́ o. paro paro. <laughs> fúri yìí burú ni ó sọ pààyà yìí ta ló ń jẹ paro ẹ wo ẹ ṣọ́ra yín o tẹ́ bá mọ orúkọ padà kẹ forúkọ lẹ o sparo lèmi ń jẹ o ẹ kò ní lọ tọ́nà lẹ o ẹ bẹ́ẹ̀ kì í kì í ṣínà lẹ fún yìí o. wo èmi ò lè pè ojú bá ń lọ paro ni màá pè ọ dúnà so fẹ́ sọ lẹ́ẹ̀mí lílé Ṣàngó ni ẹ pé àtìgbà òjò àtìgbà ẹ̀rùn gbogbo gbà sáà ni mo fi gbàlejò èéfín. ọ̀rọ̀ mi ò lé sí i. wò ó jẹ́ nǹkan kíníkan fún ọ gbogbo ètò bá ní o lè fi mí ṣe kankan o o lè fi èmi kò sọ́kọ́ o lè fi ṣe kankan apá èkúté ilé rẹ kò lè fi àwùsá ṣe kankan ibi kò yí gbirigbiri ló mọ bẹ́ẹ̀ ni. Sparrow o sọ fún mi pákéwì ní lọ́nà ọdún ẹ̀ ìbá rẹ o àwọn eléyìí tún kọjá kéwì gbẹ́fù gbẹ́fù ìbá rẹ o àwọn eléyìí kọjá jẹ́ngbé tí èlé abẹ́fẹ́. gbẹ́dọ̀ ní kúrẹ́sẹ̀ oúnjẹ tálàbẹ̀fẹ́ tálákéwì wọ́n fi mi ọ̀run èmi sábẹ̀ fẹ́ jẹgbẹ́ tí èlé wọ́n fi mi wì wọ́n jẹ́ sọ́ni òfin bàbá lọ́kùn bàbá bàbá bàbá bàbá kò ní dáa fún. Yeah!

a mother. tó bí ọmọ. Mm. that you have a child. and you do not know how to train your children. and you want to destroy their lives. Hmm. Ah, how? God Almighty will praise your name. Oh, the elders of a community is selling igbó. and the wife too is tẹ́lí ògógóró ẹ ah. ògógóró. jọ ìlú dà lè rọgbọn. how can the community be peaceful. ẹ lè rọgbọn o. it cannot be peaceful. ìlú á the community will be disastrous. akutuku á wú. he says akutukutu wuwu. o gé tiẹ̀ olódùmarè á dúró tiẹ̀. amen. wo gbé ọmọ ẹrẹ́gbẹ́ kan. you keep your child beside you. ọmọ bíbí inú ẹ. your own child. Mm o wá gbé sìgá. Hmm, and you give him cigarettes. mo gbé sẹ́gbẹ̀ẹ́ ẹnu kan. when smoking. ní ẹ̀gbẹ́ ọmọ yìí wo mú inú ẹbí. beside your own child. Oh. Hmm, father lord have mercy on us. arábìnrin. you woman. kí ló dé tó bẹ̀rù ọlọ́run ló dùn. why are you not afraid of the lord. wọ́n ah, ah, ah. gbé ọmọ kékeré jọkọ́ yìí náà gbé sìgá ó dẹ́ngẹ́ fún. you give me a Ah! Yes, kiss your Jesus Christ! Jésù Kristi ọba ògo. Ọlọ́run náà kọ́ ẹ̀bí ní ọlọ́mọ àti adájọ́ forgive you. Bẹ̀rù Ọlọ́run. Fear the Lord. Mo gbé ọmọ kékeré. Hmm. This little child. Ah! Kábíyèsí Ọlọ́run náà kọ́ ẹ̀bí o gbé rìgálí ọmọ ẹ lọ́wọ́ hmm. arábìnrin. you give this innocent child a cigarette. kí ló fi ń tọ́ ọmọ rẹ yìí. how are you out. Wait up, uh, wait ọmọ ẹ You are not teaching this side right. Wait ọmọ rẹ You are not teaching this side right. I want you to repent. Níwọ̀n tó jẹ́ kó yẹ kó wà ní inú inú ìjọ Ọlọ́run. When you are supposed to be in presence of the Lord. Kó o máa yíra lọ sáká ọ̀tún. Bẹ́ẹ̀ni. be praising God. Lọ yíra lọ sáká ọ̀tún. I be praising God. Kí Ọlọ́run Olódùmarè ló ká bless yẹ. Hmm. For God to bless you. Ah! ìpè ọlọ́run mọ̀ ti sọ̀kalẹ̀ sí ilé ẹ o. because the Lord comes to your domain. ìpè ọlọ́run sọ̀kalẹ̀ síwájú ilé ẹ. ẹ in front of you. ẹni iṣẹ́ mọ̀ pé ti kọjá àjà. ṣé ìyàwó rẹ̀. Ah, yàwó rẹ̀ kẹ́. tí mo á bá irin jọ ni.

mi. olùṣọ́ ẹ ní sùúrù ẹ̀yin náà ẹ̀yin náà ẹ ṣàkín ẹ ṣọkùnrin ẹ pẹ̀lẹ́. Ah, mi ti jẹ pankẹ́rẹ́ gbẹ̀yìn nígbì tí mo bí primary school mi jẹ pankẹ́rẹ́ rí lórí burúkú ọmọ bẹ̀ sí ká mọ́ sí mi ní abonú mo sọ́rẹ́ sẹ́rẹ́ mo bọ́ inú gọ́tà ah, ah, mo ti ẹ̀rọ fi aká mi ti yọ. olùṣọ́ gbogbo wa náà ló bá a ẹ pẹ̀lẹ́. ọmọ burúkú bẹ́ẹ̀ kí n sí ọ̀rọ̀ sọ́ọ́ ọmọdéla ọmọdéla ọmọdéla ten minutes yéé yéé jésù ní ọlọ́run olódùmarè bá mi yí aago yìí padà mi ní ṣe ọ̀rọ̀ sọ ọmọdéla ọmọdéla ọmọ ọlọ́run ni mò ń lé o yéé yéé o àmì o jésù ọmọdéla ọmọdéla èṣù ṣẹṣẹ o èṣù ṣe ọlọ́run ṣe olódùmarè iṣẹ́ ni mò ń ṣe o iṣẹ́ ni mo ṣe o mo ah, mi díẹ̀ díẹ̀ obìnrin. ẹ ṣe díẹ̀ díẹ̀ ẹ pẹ̀lẹ́ olùjọ yín náà ẹ sọ ọkùnrin yà ẹ ṣe ṣe bí akin. Jésù Kristi only Saint Michael ah bàbá ní ọjọ́ òní tí à ń kéde ìyìn rere ọmọ ọmọ lásán lásán ó sì kì wá mọ́lẹ̀ ó nà wá játijàti bàbá ẹ bá wa dáríjì gbogbo òun ẹ dáríjì ẹ bá wa tán ọkàn rẹ̀ ẹ sì bá wa yí lọ́kàn padà sí délé àtòun àtọmọ ẹ bá wa dáríjì wọn nítorí wọn ò mọ ohun tí wọ́n ń ṣe ẹ̀mí mímọ́ ẹ dáríjì wọn olúwa ẹ dáríjì wọn ẹ pa gbogbo àṣìṣe wọn rẹ́ ọba mi mímọ́ ẹ dáríjì wọ́n olúwa ẹ dáríjì wọ́n ẹ jẹ́ kó fi ọkàn rẹ̀ fún yín ẹ jẹ́ kó yọ̀ǹda ọkàn rẹ̀ fún yín ẹ̀mí mímọ́ ẹ bá wa kó sí lọ́kàn ẹ̀mí mímọ́ ẹ bá wa kó sí nínú olúwa olúwa ẹ dáríjì wọ́n. jésù olúwa wa àmín. ẹ wá bá mi gbóhùn àdúrà sí òkè hmm. ẹ bá mi gbóhùn àdáríjì ẹ̀ṣẹ̀ ẹ̀ṣẹ̀ bàbá tí arákùnrin lè dá tó lè fa ìdíwọ́ ìdènà lórí àdúrà ẹ̀ dúlódùmọ̀rẹ̀ tó dáríjì ó yẹ gbọ́ wàdúrà sókè. ìhọ́ọ̀bà mímọ́ jésù kristi máìkẹ́lì mímọ́ olúwa wọlé fún àkórí ẹ̀ olúwa wá dárí ẹ̀ṣẹ̀ olúwa wá dárí ẹ̀ṣẹ̀ ẹ̀ṣẹ̀ àtọ́nù rẹ̀ jésù olúwa wọlé ọmọ wá dárí ìjọba rẹ̀ lórúkọ jésù kristi olúwa wa. ẹ wá gbóhùn àdúrà sí òkè àwọn bá fi jọlọ́run Olódùmarè ló yà sí mímọ́ gbogbo àwọn ìwà kéékèèké àwọn ogun bukubuku dédéédé yóò lè ká àdúrà ẹ̀ Olódùmarè ló mú ẹ̀jẹ̀ Jésù ló mú yà sí mímọ́ ó yẹ gbóhùn àdúrà sókè kíá. lọ́wọ́ Jésù lọ́wọ́ kọ́kọ́ lè jí lọ́wọ́ olùwà bá yẹ sí olùwà bá yẹ sí olùwà bá yẹ sí olùwà bá yẹ sí olùwà bá yẹ sí mímọ́ ẹ̀yà sí mímọ́ ẹ̀jẹ̀ Jésù ẹ̀yà sí mímọ́ ẹ̀jẹ̀ Jésù ẹ̀yà sí mímọ́ ní orúkọ ẹ̀yà sí ẹ̀yà sí mímọ́ olú ẹ̀yà sí mímọ́ àmín. ẹ máa bá mi ogun àìrí hmm. ogun rírí lólúwa hmm. méje Jésù kìrìdò ń wẹ mọ́ hmm. ọlọ́run lódùmarè ló bá mi ṣẹ́gun kúrò Jésù yẹ gbóhùn àdúrà sókè. Jehovah Jésù Kristi Michael mímọ́ olúwa ẹ ṣẹ́gun fún arákùnrin ẹlú ẹ olúwa ikú ìdílé ìyá ọmọ yìí torí pé ẹ̀jẹ̀ jésù ti sọ fún ọ ní orí ìyá àgbélébùú ọmọkùnrin rẹ yìí ẹ̀jẹ̀ jésù. himma himma. ọ̀rọ̀ yóò tiẹ̀ sún ah, mi kódà ìmọ̀ kankan tí mo lè sọ sí mọ́ sórí àwọn ọmọ ilé àwọn ọmọ mi wọ́n ti wá lé wọn nílé ìwé báyìí kódà lọ́rùn mi báyìí wọ́n kò sí ọpẹ́lọpẹ́ àjọ yìí nìkan ò ní gbẹ́kẹ̀lé mi. tó hmm. ti rọrùn owó yìí gbogbo bí ni o kò ń ṣe bí kan hmm. tó bá yẹ pé àjọ tá à ń dà báwo la ṣe fẹ́ mí tọ̀ kò sí èmi tí mo lọ fowó gbọ́múlé láǹtà tó bá yẹ pé ọjọ́ tí mo rán dánú ẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ báyìí tí o rò pé mo lè rí san ni mi ní lè rí san kí ẹsẹ̀ kàn sìn ó ti mú ìwé wá. ó ti dìwé kẹta báyìí tó máa mú wá sọ́dọ̀ wa pé ká kúrò nílé o nígbà tá a rò wò mí sàn. àjọ yìí nìkan dẹ̀ ní gbẹ́kẹ̀lé mi àwọn Yorùbá dẹ̀bọ̀ àgbẹ́kẹ̀lé kípa nílé bí mi kí ni lọ wọ́n ọkọ mi gan lẹ́nu òun ló sáré bá mi lọ sọ tètè yá lọ kó lọ bó wàjọ yìí o inú ẹ̀ dùn mí ṣìkì àṣírí àti ẹ̀bùn bí kan wo ngbò di àná mo bá pe ọkọ mi wípé àjọ tí mò ń dá o àjọ máa kàn mí ní ọ̀la tó bá rí bínú rẹ̀ ṣe dùn àwọn ọmọ mẹ́ta àwọn mẹ́tẹ̀ẹ̀ta ń bẹ nílé sí kan nínú wọn tó lọ léèwé ọ̀rọ̀ owó yìí kò tiẹ̀ wá wa ibi tá a dà sí mọ́. Hmm. kò mà sí déyàn lè ṣe sí kò fi da kí kó má máa fi gbọ́ ọwọ́ jẹun yẹn hmm. tó bá ti ń jẹun kí ọmọ fi díẹ̀ pamọ́ díẹ̀ táwa fi pamọ́ yìí òun ló fẹ́ lọ́ọ́ hmm. ẹ wọ́n tún ti gbẹ́sẹ̀ wọn dé o wọ́n ti kó mi lọ́wọ́ lọ́nu ilé yìí wọ́n ní bí ẹkú bí ẹkú báyìí ní í ṣe gbére bí ọ̀fọ̀ bí ọ̀fọ̀ báyìí ní í ṣe àparò wọ́n ní akọ aláǹgbá kan báyìí kì í ṣe ẹ̀rùn méjì ayélujára ayé ewu ló tún fẹ́ pè ah ìwà wọn ni ìwà wọn ni owó yín mà ni wọ́n kó lọ owó àjọ ni wọ́n kó lọ ẹ wọ owó èwo ayélujájọ ó jẹ́ kí n gbọ́ bẹ́ẹ̀ mọ́ wọ́n ò lè kó lọ owó onírú owó ọ̀làtà owó másùn owó máwọ̀ owó gbọ́mọlélátà tí mo lọ gbà tí mo fi bẹ̀rẹ̀ ọjọ́ ajé mi àjọ ayélujájọ wọn ò ní ṣe orí burúkú ẹ wọlé kẹ́kọ̀ọ́ wọ jáde fún wa. Ah. etí rẹ dì ní e àbí ọfọwọlé pọsẹtì ni wọn ni wọn ti kó wọ àjọ rẹ lọ ó ti fẹ́ fún gbòò. Ah! ẹ gbà mí abáyélujájọ ṣì èrè ni ó ṣì èrè sá ó sọ̀rọ̀ wọ́ ó yàgò èrè sá ayélukọ bá ń kówó wa wọlé kókó wa jáde. ayélukọ ó fẹ́ fún gbòò kò fẹ́ fún gbòò nǹkan kan tẹ́mi béèrè lọ́wọ́ rẹ̀ ni pé sórí owó onírú owó aláta owó elépo gbòó owó ẹlòmíì lè lọ sí kò kàn mí ṣáàbà ń kówó tèmi nìkan wá. ìyá ìdè orí yìí burú orí rẹ burú. ṣé ìjọjọ sọ̀rọ̀ ẹ ni. aláwọ̀ ah. náà wà. tún ti bẹ̀rẹ̀ o ní fún ibi tí mo ti ń ṣe fún ìdáná náà ni wọ́n tún ti wá náà àwọn jìnnàjìnnà gbogbo ọ̀rọ̀ náà tí mo fi sínú kòkó ọbẹ̀ náà gbogbo ẹ̀ náà ló ti kó lọ báyìí wọ́n ti kó gbogbo ẹran lọ báyìí o ṣùgbọ́n mi ò ní dákẹ́. à ń sọ̀rọ̀ owó owó owó ó sọ̀rọ̀ ẹran àdùnkí ó ṣáà ní ṣe kó má gbé ṣe nǹkan ẹ̀yìn dé ṣáá. wọ́n bí náà bí jẹ́ sùúrù jẹ́ sùúrù ìyàwó mi jẹ́ sùúrù jẹ́ kí n fẹ́ pẹ̀lú mi rán jẹ́ fún wọn jẹ́ kí n fẹ́ parọ́jẹ́ fún lórí burúkú náà tó wá sínú kòkó ọbẹ̀ mi náà tó wá kọ́ fún gbogbo ẹ̀rọ a ò máa wù yẹn tágbẹ̀rẹ̀ àpà àmì kèéfà lọ́la lè sí àmì àmáwù tágbẹ̀rẹ̀ àpà ẹ̀ láwù wọ́n máa jẹ kú kú báyìí. ẹ wọ ọyẹ lẹrọ wọn lọ dọsùn ẹ wọ́n dẹ́kẹ́ dẹ́kẹ́ jẹ́dẹ́kẹ́ kí ni. bọ̀tọ̀ ah, wà lè yọ ẹ̀rọ náà tí kò mí máa fi jẹun rárẹ̀. ẹ kò jẹ́ ẹ sọ̀rọ̀ lọ́wọ́ àyájí sẹ́ẹ̀ ọ̀rọ̀ àti kọ́fù rọ̀ lọ́sọ̀rọ̀ lọ́wọ́ pẹ̀lú ọ̀rọ̀ àti ẹ̀rọ àti ẹ̀rọ kó kó sówó àdúrà wà pàdé o àdúrà wà pàdé o àdúrà wà pàdé. kí ló dé ṣé wọ́n fi ṣe yín ni ariwo lọ́tún ariwo lọ́sì bí ẹkún àkọ́kọ́ jẹ́ kí ló dé. bẹ́ẹ̀mi ṣe wá ìlú ìsìn ṣe bí méjì péré ni mo fẹ́ bàbá mi fẹ́ twenty one ayé wọn ò dẹ̀ bàjẹ́ báyìí ẹ fẹ́ báyé mi yẹn máa fa kí n jẹ́ kẹ́ tó bá tèmi jẹ́ ni ọlọ́run àwa mẹ́ta ń jẹun nísìn ìkan ń pé wípé ẹ wo eléyìí bó ṣe ń gbọ́ bẹ̀ mu o ìkejì wa ni ah, mi ò mọ̀ pé wọ́n náà ń rí òun gangan ti mọ̀ pé ní kẹta gangan òun lè ń bá wí kí ló dé kí ló fariwo yanyan kí ló dé wọ́n fariwo ṣépè fún yín ni. àgbẹ̀lọ́ba hmm. o máa gbọ́ o ẹni bá ń fẹ́ wọ́ ni kó ronú pìwàdà nítorí olúwa olúwa àwọn olúwa mi yìí ọlọ́run àwọn ọlọ́run mi yìí kò fẹ́ kú ẹlẹ́ṣẹ̀ àfi kó ronú pìwàdà ló bá tán. Hmm. ọlọ́run olúwa o kábíyèsí ọlọ́run ẹ síbà olújọ mi mọ́ mọ́ kí ẹ o ìgbà tó mọ̀ pé o máa tẹ̀lé Peter lọ Jerusalem pẹ̀lú agba kẹ́tẹ́kẹ́tẹ́ tí Jésù ló ń gùn kí ló dé tó o pé Pétérù kó o pé Jésù kò bẹ́ẹ̀ pé Peter kẹ́ fọ̀rọ̀ Bíbélì bẹ̀rẹ̀ kí o má dariwo wèrè ẹ kí lẹ̀ pariwo wèrè ṣé mo wá pariwo ni. n ò bẹ́ẹ̀ nìkan kan pariwo ah, ah. ẹni mú owó mi ló fóun mi gbọ́ àbí ìyá tọ̀míwá tèmi tó mi lẹ́rù ẹ̀dá kún ẹ̀dá bọ̀ ẹ máa fi kún kí ni ní chọ́chọ́ chọ́chọ́ ọmọ àgọ̀yìn olórí wúrúwú ó gùdù bàjẹ́ máa wo ohun ẹ̀ synchronizer. ẹyin ní kí ẹ má fi kún ẹrù ara yín nítorí pé olè tẹ̀ ń wo òun kò kọ́ sójú wọ́n ń kọ́ olè sójú. ṣe rí ṣèbí gbọ́ ọgbọ́rọ̀ burúkú náà tó ń jáde nínú ẹyẹ ọgbọ́rọ̀ burúkú náà bí mi bá tiẹ̀ wá gbọ́ fún Yorùbá kọ̀ọ̀kan náà tí mi bá tiẹ̀ wá jẹ́ ń pé mo wá kọlà síhùn náà tí mi wá gbọ́ fún kankan nínú gbogbo èdè náà tẹ́ ń kàkàlẹ̀ náà látàárọ̀ náà. ìkan yẹn náà mo gbọ́ ó pè mí lólè èmi tó yẹ pé èmi náà ni mo ṣe àgbàǹgbà náà tí mo káwọ́ méjèèjì náà sókè fún ẹ náà pé kò wọlé wá náà o ti wá wọlé tọ́nà ó ń ṣe bí ọmọ nínú ilé yìí náà èmi náà ni wàá wá fi ṣe fún gìtá yín. lẹ́yìn náà nǹkan kí ló tún wá ṣẹlẹ̀ ṣé kò gbẹnu mi ni ṣé ó pọ̀jù tí mo bá sọ irú ẹ̀ sí ọ ni kí ló fẹ́ ṣe gan-an kí ló ṣe. kò sí ẹ̀kọ́. fọ̀tíyẹ mú bàjẹ́ ọlọ́wọ́ bá wọn dáhùn ọmọ ìró. gbẹlọba. wàánu. wàánu. ó gbà létí o. wàánu. ìwúyàwó ìyàwó ìyàwó ìyàwó ìyàwó bàkà ọmọ burúkú àṣàyí lùkọ́ náà ìyàwó bá yọ ọ̀dọ̀ ọmọ wíìrì. jerry wá wá jerry jerry dà agọyin ṣe kí ni. jerry sórí. èwo ní ṣe rí ìwé ẹ kò kúrò ẹ kò rí tálẹ́ǹtì àgbọ̀n tí mo ti trọ́ọ̀sì ẹ tẹ́lẹ̀ ó máa bọ̀ máa gbọ́ nísìnyí wá sáà ní kí n dojú ayé ni ó ní dáa. pa máa ṣe sọ̀rọ̀ lẹ̀. good question tí ọ̀rọ̀ bá ti dà bẹ́ẹ̀ yẹn ìwà wá ìyàwó tuntun tó fáìn gan tó fáìn jù wọ́n lọ wàá fẹ́lẹ́ wọn ó tán ló bá ní problem wọn. ìyàwó tuntun yes ìyàwó tuntun sórí tó bá ti fẹ́ ìyàwó tuntun wàá rí pé kò sí problem gbogbo wọn máa sọ wẹ́ agbẹjẹmọ́wọ́ ni jẹ́ pé méjì gan àwọn obìnrin máa ya wèrè àwọn méjì máa ya wèrè tí bá tó lọ gbẹ kẹta lé wọn ṣó máa rọgbọ báyìí. fine sórí ọ̀nà tó máa gbà rọgbọ èmi kíní burúkú àkọ́ ti pẹ́ lẹ́kọ̀ọ́ èkó náà bí mi sí mi dàgbà síkò. Ah! orí ohun tí mo ṣe láìkí ẹni kò sí kéèyàn bọ́rọ̀ wá bí kó má lójútùú ṣáá ni nígbà tí mo ti wọlé náà ni mo ti ń gbọ́ ọ̀run èkó mú àgbà ah, láfíà kì lórun yìí o àgàràwù lórun yìí o sancross lórun yìí o. Ah! Yeah. Ah. lò bọ́ọ̀dà bọ́ọ̀dà bọ́ọ̀dà olè bọ́ọ̀dà. ṣe gbọ́ èmi ní pé wèrè wo èmi kò sọ́kọ́ lálọ́ọ̀dún èmi pé wèrè wo ṣé bọ́ọ̀dà. kí ló ṣẹlẹ̀ kí ló wá pù eh. kí ló ṣẹlẹ̀ lásìkò. ó yẹ ẹ̀wọ̀ ó yẹ ẹ̀bọ̀ ẹ̀bọ̀ ẹ̀bọ̀ ilé màmí irúmọlẹ̀ tó ń jẹ fúláàdì àwọn ní yémo jàtọ yémo jàtọ ló blackberry àmì ẹfí lẹ. ó sọ fún yín pé balẹ̀ ń bọ̀ dẹ́dẹ̀ wá ń pariwo bẹ́ẹ̀ ibo lẹ ti ń bọ̀ ibo lẹ ń lọ kí lẹ kó dáa ní sáré yáyà kémi kò wọlé kémi kò mú tèmi o kémi kò káyọ̀ débẹ̀ káyọ̀ dàgbò ibo lọ ti ń ṣẹlẹ̀. bèrè kan lọ ṣe bí wèrè akọni kásá lọ tẹ sójú ìyá ẹ ní màmí. àdìbò onímọ̀ ń bẹ̀rẹ̀ náà dà. ẹ ẹ ẹ kílámàsì ò ní sórí ibú o wèrè kọ́ o èmi mo kó wálé o mo kẹ́ mo ti mo ti fi lọ́wọ́ ẹ kó bọ́ ẹnà ẹnà ẹnà ẹnà pa. níbo màá bẹ̀ ẹ jẹ́ bá ṣe kí ni ẹ bá gbójú lọ́rọ̀ bàbá yìí òye pé náà dàgbà tó bẹ́ẹ̀ yẹn ti àgbà ló ń dà ọ́ lọ́hùn ẹ wò. kò dáyọ̀ ọmọ nìyà ọmọ pé sẹ́lẹ̀b ló máa ń wèrè wèrè ni ó kọ̀ ọ̀rọ̀ mi yóò sì kún bí wèrè ọ̀jẹ̀ mo ń gbọ́ yín dàrí. ẹ wo wo jẹ́ ìwọ mo bá ti jẹ̀wọ́ ìjà ni o ìjà gidi tó lẹ́gbẹ̀ẹ́ ti gbowó sẹ́yìn ẹ ti gbowó sẹ́yìn ẹ̀ nà sẹ́ ẹ̀ sì ẹ̀rẹ́ ni ẹ o àwa àwa ti ẹ̀jẹ̀ ti rìn kọ́ra wọn àwa ti rìn wọnú ara wa màámi àwọn òbá ti jà wa o fi lẹ. láyé o kò sọkọ kò jọ àwọn nígbò àánú ẹ̀ lè má jẹ àfún. o dáyọ̀ ọmọ ṣòwò ọmọ gàwé mi ṣàwọn tèmi lálejò náà kọ́kọ́ ṣe wọ́n lálejò kẹ́ ṣe nọ́ọ̀mà kẹ́ tu àká. àwọn tó dáyé mọ̀ àwọn tí sparrow ní gbòòrò ẹ ṣe nọ́ọ̀mà kẹ́

àṣẹ ọ̀dẹ ó mú àṣẹ mi ò fẹ́ ọ̀dẹ mọ̀ inú bí mi ẹ máa wọ ẹ̀yà rẹ̀ gbogbo nǹkan tó wà lọ́wọ́ àwọn bíbá àwọn tiẹ̀ mi kọ́ kó dáa ní ṣé wàá rí bẹ́ẹ̀ ẹ bá mi fún jẹ ní mẹ́ta mẹ́ta. ẹ fún jẹ. ikùn ló dé ẹfúnjẹ. rájò bá àwọn àìlè bá tì. wọ́n fẹ́ wọn bá tì gan etí yẹn máa sọ ọjọ́ yìí ni. wọ́n ṣiṣẹ́ kẹ́. balẹ̀ wa. olórí burúkú ń dáadáa balẹ̀ ọ̀dọ́. balẹ̀ wa ìmú bá wí. ìmú bá wí. ìwà tẹ̀wì yókù díẹ̀ ká tó kẹ̀. kálejò tí odidi ìdálẹ̀ wà kó wá yín wá sílé kẹ́ ẹ má lè fi wọ́n hàn wá pé à tó àwọn ìyàwó mi rèé o ṣó wá dá kí àlejò ọ̀hún padà kó padà síbi tó ti ń bọ̀ kó wá ní àwọn ìyàwó àgbẹ̀lọba o wọn ò ṣèyàn gidi o wọn ò dá o wọn ò ṣeun lálejò o wọn ò ṣe bó ti yẹ kán ṣe kó dáa ẹ kí mi hàn ìpamọ́ ìyàwó yín rè ó mọ̀ pé kárìkà pọ̀ yíyẹ ni yíyẹ ni mo fẹ́ jẹ́ kí olùrànlọ́wọ́ wà fún yín ni. ẹ̀rù gbàgbó gbàgbó lójoojúmọ́ ni kí ló dé wọ́n ṣe pè fún yín ni mo ti wí títí títí gbà tẹ́lẹ̀ lẹ́gbọ̀n àlejò tó wà nù lẹ́yìn ìyàwó tèmi ni o. ẹ ẹlẹ́jẹ̀ tútù. agbẹlọba owó ìní àbújá bọ́ lẹ́nu rẹ̀. ìyàwó mi ni. Ah! agbẹlọba dákun dákun dákun dákun má pe àfilẹ́ èbò fún mi rárá. gbàgbé gbogbo yìí tó ń sọ yẹn sọ̀rọ̀ pé mi náà jẹ́ dìdìrín ni. nínú ilé yìí ìkòkò ò gbomi kó gba ẹyìn kó tún gba ṣọṣọ rẹ̀ ah, ah, ìyàwó bíi ti bò. òwe ayé àtijọ́ nìyẹn òwe ti ṣèǹjì gbàgbé ó ti kọjá bẹ́ẹ̀ èmi àjẹkẹ́ fi wàhálà pa mí kí ló dé gbàgbó sórí burúkú lẹ máa fi fọ́n mi lójoojúmọ́ ayé lórí ẹni mo ṣe second year fún yín. dádì wa. ẹ mọ́mí wa. dádì wa ń torí ọlọ́run kí ni nǹkan náà tó jẹrẹ tó ò fẹ́ jáwọ́ fún rí burúkú fún ṣì fún nǹkan bíi tìjú tìjú. tèmi ló ń láìkí ọmọ àgàn yìí ni ó yà wèrè lẹ́dà bó bó ṣe kọ́kọ́ pọ́n mi lé dáàdi wa wà forí burúkú ọ̀rọ̀ mi ó fi láǹdì ẹ̀ tí mo fi ti jẹ́ kó máa tẹ̀wà àti ṣú ẹ̀jẹ̀ jẹ tí mo gbé gbá ìwọlé tí mo ní kí n fẹ́ wọ lọ́hùn ìyá ìyá ìgbọ́n fi tó ló tàdàgbà tó fi kú. níjọ́ kìíní àná náà tí mo wà fún yẹn náà bóyá chechecheche pẹ̀lú wàrí burúkú ẹ̀yẹ náà tó gbé fún fín wá sí ìrẹ́fún mi náà tó bá rántí dáadáa níjọ́ náà ní yàrá kan náà tá à ń gbé náà ní fún orí bẹ́ẹ̀dì mi fún gbẹ́mí náà ló ti gíngírí débẹ̀ tó ń gbọ́ngbọ́n débẹ̀ fún ẹ kí ló tẹ̀lẹ̀ tó tún máa ṣerú ẹ̀ fún mi. ayélujára ló bá tẹ jẹ o rántí ó ní mẹ́mórì ìbàjẹ́ wèrè tí mo rún lẹ́gbẹ̀ẹ́ mẹ́ ìgbà tá a sì gbé koróko. adẹlọba adẹlọba o ó mọ jẹ́ kí kí kiri rádaràda yìí kí ó mọ sẹ́jìrì sí ńlá hmm. ah! èmi làfin. èmi èmi àfin. Ah! èmi àfin ìyìnbó tó gbé ìyìnbó yovo okọ yovo va home ẹnẹ. àdùkẹ́ sọ̀rọ̀ rẹ̀. bẹ́ẹ̀ni burúkú ẹ̀ sọ. mo mo mo mo mo mo wí ẹ̀yìn èèyàn jẹ́ ìgbọ́ jẹ́ rí o àìkò fanilẹ̀ bá yo ifá ti ń ṣàkọ o àni wọ́n ti fi ṣe yín wọ́n bá mi fi ṣe yín ni kò ṣe pé kìíní. èmi ti gbé ìyàwó wọlé o ìyàwó tuntun dẹ̀ ni o òṣèlú dẹ̀ máa ṣe tí o. bọ́mọ yẹn ti wá yẹn ó máa pẹ́ pẹ́ pẹ́ fún mi lágbára. níbo. ẹni bá ní kọ́ máa má pẹ̀lú léyìí òun. kò ṣẹ́nu léyìí. àmì ọkọ mi. kò kí ṣẹ́nu léyìí. àmì ọkọ mi. àbíkẹ́ kí ọ̀rọ̀ ìfúnmi sá ṣé kò wọ́n kò gbọ́ láti mi gba náà tí mo rà tó dé rà. báyìí pé olórí burúkú obìnrin náà jáde. ṣé kì í jẹ fún káwọ́ sókè wọ́n lè dìde rẹ̀ kọ́ lọ fún yàrá kọ́ wọ́n lọ sí ní ìdèbè. ìṣe lábọ̀rù lè ní. máa ń yẹ lábọ̀rù lè ní. tọ́ bá bí ìyá ẹlọ́bí wọ́n bá bí ẹ lóbi fún ìgbà kó o ṣe gbágbádé bẹ̀ fún ṣorí fún gbogbo ẹ̀rẹ̀ náà mo fẹ́ kó fọ́ gbogbo ẹ̀rẹ̀ kó fọ́ pùlí kó fọ́ gbogbo ẹ̀rẹ̀ gbé sóbò dáde fún mi. àwo fẹ́ wọlé yíngíyíngí mo fẹ́ lọ ṣe ṣe àwo. àgbẹ̀lọba má ṣe báyìí. mo la rọba mo la dojo wọlé parapara sẹ́múra di. yíyà. òṣè òṣè òṣè òṣè. èmi ò dàgbà bá làbẹ́ èmi múra mi èmi máa lo òyìnbó mo ti ń wọlé báyìí ẹjọ àyè wà fún sáà tí o. kò tiẹ̀ ṣáyè ẹni tó bá máa yọjú ni mo wí. kò tíyàn tó máa rí nǹkan tíyàn kankan ń ṣeré yẹn wà tìyàwó ẹ̀ kan náà la ẹ̀ gbà báyìí wọlé lọ. kí n wọlé kan rẹ. yí ọmọ ẹ kó jíngírí débẹ̀ gidi gan. ẹ agọyin. akọ mi mo máa ń sọ kí n kan fún ẹ kí n bá ti ṣe ṣe aago tán tí mo kúrò ní gbòdò máa ọdọ ẹni mo máa kẹ́yìn sí. ọ̀rẹ́ tí màá láǹdì báyìí yé tí màá láǹdì báyìí láǹdì báyìí láǹdì báyìí láǹdì báyìí kò lè rí lè rú. àwo fẹ́ wọlé o. sínú náà ah. kò fọ́ọ̀kù kò fún ẹ̀rù ẹ̀ jẹ́kẹ̀ ẹ̀ má jẹ̀jẹ̀ wàhálẹ́. àjọyọ̀ ah. ah ah ah. lẹ wà mo ti lọ wò yín nínú léwu mọ̀ pé bí lẹ wà. ẹgbà mi náà fúnra àdúgbò ẹgbà mi náà o níjọ́ wo náà mo ti wádìí fún góòlù náà tí wọ́n ń wá mi fún káàkiri káàkiri káàkiri báyìí bèbè bí yé tó fi báyìí kàtàlá má bèè mú pọ́ọ̀mù lè àfikè mu náà ìdọ̀yọ̀ mo ti wádìí fún bẹ́rẹ́ bẹ́rẹ́ báyìí yan náà kò rí mi mọ́ báyìí ah, ìfẹ́ ah. kù wàhálà o ẹ bọ́ padà lọ tìrù yàrá o ẹ fi mí lè fi tọ́wé dùn mí. ìyàtọ̀ wa kẹ́ẹ̀sì wọn ò wò ó gbogbo ìjà tí mo máa ń bá yín jà eh, ìjà ìfẹ́ náà ni. gidi kan màmá mi náà sọ mi náà pé jà fúnra náà tó máa ń bá fúnra ẹgbẹ́ jà jagiri ni jà ìfẹ́ náà ni. ìjà ìfẹ́ lorogún máa ń bára wọn jà àkó ìpẹ́ tọ́nu èmi. ọ̀rọ̀ kan níbẹ̀ nínú mi tí mo fẹ́ ká jíròrò lé lórí. tí ìrọ̀ bá wà nínú ẹ̀ pọ̀ ọ́ jáde náà tí ìrọ̀ lè wọ́n fi gbọ́ àrà tó bá ti pọ̀ sí ìrọ̀ láti wọ̀ fún tì mí. Hmm. Hmm. ìyá wá ṣé bá ti mọ òwòrè tí kò ń wá sọ̀rọ̀ rẹ̀ da ọkọ̀ mọ́ wa ń gbá. ṣe túmọ̀ fún gbogbo ọ̀rọ̀ tó ti sọ ẹ̀ náà tó bá ti ṣe túmọ̀ fún rárá sí fún ẹ̀ náà ó wà ń rẹ̀ náà. a ní ọ̀rọ̀ lábọ̀ ọ̀dọ̀ tí wọ́n gbé náà wọlé yìí a kódà tí mo rún pàápàá. túmọ̀ náà ni ṣe túmọ̀ fún gbogbo ọ̀rọ̀ náà tó ń sọ tó bá ti ṣe túmọ̀ tó ti túmọ̀ fún mi dáadáa má dé fèsì fún ẹ náà. mi ní lọ fún tógo lọ gbé sí wa fún kí nǹkan àtọ̀ fi kàn mí náà mo ti wọlé náà mo ti wọlé náà. ọwọ́ mi ọwọ́ mi lásán ni ṣe pé wọ́n lásán náà ló lò. ọwọ́ lásán lásán ni mo lò. wọ́n lásán náà ló fi kàn mí. ọwọ́ mi lásán ni ìyàtọ̀ mi wá àdùkẹ́ ọmọ kọkúkọkú ọmọ àjàlàǹfà ọmọ àbìdí funfun ò ní ran àfẹntí òbí ti ẹ̀ gbolẹ̀. ní jùrù ah, ah, ní ah. jùrù mi mọ̀ fún ìkí burúkú náà tó kìlé mi lórí náà tó gbọ́n rèmi náà tó lé olé tutù nǹkan olé tutù fún agbódò olé tutù mi nǹkan ṣé fún nǹkan rárá náà ló ń pè sí mi rárá. ìyàtọ̀ mi wá oríkì àwọn ọmọ ọba ni mo kì í hùn. bí kì í wọn bá. bẹ́ẹ̀ ni ìyàtọ̀ mi wá. dáná mo ń gbá mú yàtọ̀ mi wá. kí ni nǹkan náà. Hmm. ọmọlágún ọ̀gọ̀ tí wọ́n gbé kára mú léyìí tá a fọwọ́ yẹpẹrẹ mú ṣé bá ti máa wòran rèé <laughs> a máa ti ń han ọrùn a ti ń sùn. jẹ́ pé fún inú yàrá kan yìí náà ni gbogbo wa ti sùn náà tá a ti jọ kọrí síbi kan náà àwa ń dà fún lala. yàtọ̀ mi wá kódà ti ń lala pàápàá. yírùkọ yírùkọ yírùkọ yírùkọ bí náà kò jù bí lọ tó ti gbọ́ wẹ fún yorùbá rà ló sọ bẹ́ẹ̀ pé bí ò jù bí lọ bá ṣe bí fún rúnà la bí fún mọ́ má jẹ́ jẹ́ kí ìdẹ̀kan kan gbà fún ìdẹ̀kan jayé torí fún ìyàwó tí kọ̀ wá ti fẹ́ yìí ó má gbà ní o mọ̀ pé mo ti gbà fún ẹ̀ náà kò ṣe káwọ́ sókè báyìí náà ni kò káwọ́ sókè fún ìyàwó ẹ̀ náà ni tẹ́pẹ́ mi ti ká sókè fún ẹ náà nílò fún wáyé náà. ẹ̀yà olúwa kò rí bẹ́ẹ̀ tí ń sọ. bọ́ọ̀ ló ti wá rí. orí bẹ́ẹ̀ mi ò róbí sí o hmm. inú mi mọ́ sí o. yìí gan. bẹ́ẹ̀ ni o inú mi yìí funfun lẹ́lẹ́ ni ṣé gbọ́ a ní ká sọ bá a ti máa jíròrò lórí ọ̀rọ̀ ẹ̀ ń sọ pé ìbí òjùbí kí ló ń jẹ́ jùbí jùbí. Hmm. ibi ilẹ̀ wà. ibi ilẹ̀ wà. mo ní kí n sọ fún yín pé oúnjẹ ti délẹ̀ tẹ́ bá ti ṣetán kẹ́ wá lọ jẹ èmi bá ti yọ ebi máa ń pè mí dáhùn àwọn ni ìyàtọ̀ mi bá ní oyé bọ̀rọ̀. wọ́n kó ṣáláńgá wọ́n kó ṣáláńgá ẹnikẹ́ni tó bá sọ̀rọ̀ mi lẹ́yìn wọ́n kó ṣáláńgá ọ̀bí. ẹ́ẹ̀ jọ tó ti dé báyìí mo pé gbàrà tó wá bá mi fún ibi tí mo jókòó sí báyìí àmì ìfẹ́ dára fún ẹ lóhùn náà rárá rárá fún ọ̀rọ̀ burúkú náà tó má sọ fún un ẹ̀ láti mi fi fẹ́ bẹ́ẹ̀ jẹ́ láàrẹ̀ lẹ́yìn o náà ti tutù sọ báyìí náà ṣé mo jọ fún yàn débi para yìí mo ní àdèmẹ́yà ẹ̀yẹ́ mo lè wọ̀yà ẹ̀yẹ́ wọ́n fi à máa ti máa fẹ́ bẹ́sẹ̀ sọ́dọ̀ bẹ̀ mo jẹ́ yóò ti délé ra yẹn pẹ̀lú àkúnmẹ́ mo ti jẹun mo ti yọ pẹ̀lú mọ̀mí mi ń jẹ àwọn tó máa ń ṣe fún nùlù bíi tiẹ̀ rà àfúnkábì àkàmẹ́tọ́. Ah, èmi mẹ́tọ̀ ẹ mo mẹ́tọ́ mi tó tán wọ́n ti fi mí sáà kò lè ìgbà ni kàá bá jíròrò àkúnmẹ́kọ̀ àkúnmẹ́kọ̀ máa ń sóòrí pé orí burúkú náà ń ṣe fún eléyìí náà mo ní pé yàkà mẹ́tọ́ ń sọ̀rọ̀ pé òun náà mẹ́ta náà òun náà ló ti mẹ́ta náà ọ̀dẹ̀ ni kò gbọ́n. ó ti fẹ́yàwó fún eléyìí náà wàá mọ̀ náà bó ṣe é rí ní ara náà wàá mọ̀ náà. a máa dúpẹ́ lọ́wọ́ ẹ̀ o ó mi kú a ò ṣe ohun gbọ́ àgùntì ọlọ́run á dúró làwa fúnra wa fún wọ́n mọ̀ pé ìrọ̀rùn okùn ni ìrọ̀rùn ẹyẹ ni wọ́n táwa fúnra wa náà fún nìyẹn kájọ máa help ara wa ká máa advise ara wa nǹkan tí mo kàn máa sọ fún ẹni pé make sure pé òun ṣe déédéé láàárín àwọn ìyàwó ẹ especially tó bá di pé ká ṣe bẹ̀rẹ̀ rẹ̀ ọ̀ráì tó bá di pé máa pa wọ́n jẹ make sure pé gbogbo àwọn jẹ tẹ́rùn lè because wọn láì kí wọn máa fi tí wọn dún wọn. a dáa fún ẹ tá a pọ̀ sórí bí ọ̀rọ̀ obìnrin rẹ tó ń sọ yẹn àwa aláwa o ìyàwó mi kékeré àṣekún yẹn kékeré tí mo ṣe fẹ́ yẹn. ọ̀rẹ́ ní wife. ayayaya o ìgbín ẹ̀ tó bá ti tẹnu mọ́ kí báyìí tí ò bá ti gùn kó jábọ́ lórí ewé lọ́hùn kó fọ́ lẹ́yìn ìdáná kò ní jáwọ́. tó jásí pé òun tún láì kékeré yẹn. Ah, ó kàn ń ròyìn tó o bá kó o ṣe láṣekún àṣedànù ohun tó máa ń fẹ́ nìyẹn kò dẹ̀ fẹ́ káwọn yòókù kan tiẹ̀ dìgì kó dìgì kó wọ́n fẹ́ pọ́n kiri ara o. kò ní fẹ́ kó máa dọ́dọ̀ àwọn yòókù nìyẹn o. ogun civil war nìyẹn ogun abẹ́lé obìnrin ò fẹ́ kí wọ́n máa fẹ́ tó wọn lù wọ́n wàá mọ bó ṣe máa ṣe láàrin ara wọn bẹ́ẹ̀ tó yẹ pé tẹnìkan ò ní jù kàn án náà sọ pé kò sí bí ìṣe kí n fàyà ètò máa tó láàmú pokípokí gbogbo ẹ̀mẹ́yìn seven rand mo jì àtún complain. bẹ́ẹ̀ ṣé èyí tó ṣàṣẹ dé yẹn ló lẹ́ẹ̀kan máa gbòòrùn jì. à ilé yìí seven rand ó tún complain. seven á dẹ̀ tún máa complain lẹ́yìn seven god wọ́n àkànṣe sí eré àṣà. èmi ni ẹ máa tẹ́lu ẹ̀ra mi gbé mọ̀mọ́ tí máa ṣe sí tí n bá dé òbí odò yẹn máa mọ bí n ṣe máa dá kọjá. ẹ ètò tí wọn jẹ principal thing tí mo tún fẹ́ advice ẹ wáì táwọn ọmọ máa wá gbé ta pàṣẹ fún wọn kán kó àwọn ọmọ ẹ wá lé màdíje pé kò sówó tó máa fi bọ́ wọn mẹ́. àwọn ah, tí máa ń sọ fáwọn èèyàn rẹ màá ní ẹ máa wulẹ̀ jàǹpátá ẹ lọ sọ́dọ̀ omi kò á sọ fún gbogbo mathematics yẹn ń pa kiri ọ̀rọ̀ tó sọ ilé ìsìn ọ̀rọ̀ ọlọ́pọ̀lọ́ ni ah, èmi mo ṣàbà wọn mọ́ ilé bàbá òde ń bọ́ mọ́lẹ́rù òde ń ṣọ̀rọ̀ owó tí mo fẹ́ fi tọ́ wọn ni mi ò dẹ̀ ní. tàbí jọ ṣe bẹ́ẹ̀ etí mi ti mi kó jù. ọ̀rẹ́ mi ọlọ́run ní gbẹ̀mí ẹ báyìí wà á tún lágbára ọlọ́run. Ah! Ah! àwọn àjọ wà fúnra. èèyàn bá ṣòro débi téèyàn bá ti débi báyìí báyìí wọ́n máa sọ fún ẹ ṣáá ni. sọ kí ni ah, ẹ wo èmi ò lè kó àwọn ọmọ mi wá sínú ilé yìí rárá ẹ jẹ́ kí wọ́n wà níbi tí wọ́n wà fàkátì. ó ti yé mi ó lè máa wọn ọmọ ẹ wá nílé yàrá. Saudi ni owó oúnjẹ rí padà ọwọ́ mi ṣé o fẹ́ gbọ́ kọ́sẹ̀ tó wá tó parí kó tó jáde èmi fẹ́ràn àwọn ọmọ mi nù níyì o. tó bá jẹ́ pé torí o fẹ́ gbàmọ́ náà ló ṣe kówó burúkú ìdarí náà kò sí mọ̀ kọ̀kọ̀ kò yà kówó ẹ̀darí náà gírí gan ni ṣé four thousand naira náà ni wọ́n náà tó máa fi gbà fún mọ́ ni láì jẹ fún mọ ọkọ fún mọ méjì ìwé ẹ̀ múra àwọn mi fẹ́ ọ̀yẹ́ lè jìkà ìgàbàdàbàdà ọ̀ láìlé ga ọ̀dà sí. a mo kẹ́ràn mi rò mo kẹ́ràn mi rò mo tẹ́ láì dùn bẹ̀. kí n diwó mi mú wá o n tẹ́mi fẹ́ ni pé kẹ́ ẹ bá mi la káwọn ọmọ mi wálé ẹ̀kọ́ wọn wálé ẹ̀jẹ̀ kan wá sílé bàbá wọn ẹ máa ba yí ọmọ jẹ́ fún mi mo fún ẹ lówó ìwọ ọkọ̀ kò sí wàhálà àdùkẹ́ ọ̀gọ̀ <laughs> àdùkẹ́ dùkẹ́ nà àdùkẹ́ nà àdùkẹ́ nà àdùkẹ́ nà àdùkẹ́ jẹ́kọ̀ọ́ ni. wọ́bí wọ́bí wọ́bí yóò dó ègbè wà yẹn tá máa dó gbé yẹn tó bá tọ̀ fún èdè ẹ̀ máa sọ fún èdè tèmi rọ̀wá méjèèjì náà kò ní jọ̀jẹ̀ wà níbí báyìí náà ni. sì fi ṣe wọ̀ yíyà ṣàtún wọ̀ yíga. yóò dógbè wọ́n yẹn tá máa dógbè yẹn. kí n tó ń wọ̀ wá. ṣe ò kí n tó ń wọ̀ á. màá jẹ́ kó o mọ̀ màá jẹ́ kó o gba ẹ̀ mi o ẹ̀ wá yé mi o ṣé ó yẹ kí mi fagàn ìníyàwó. bàtà àwọn ẹgbẹ́ mi fẹ́ ìfẹ́ fún ẹ má kàn mọ́ mi wá. ìgbà yìí mo ní ma fẹ́ wèrè yìí <laughs> two five àti iṣu méjì péré la fi dáná wèrè wọn ọkọ wọn ọ̀nà yàn lòbó wọn lẹ́nu kí n máa mú lọ lága ìfẹ́kúfẹ́ tèmi gan ọkọ. gbàgbé wèrè lásán lòrò pé pé mo wà ní èmi mọ́mọ́ yà tí mo jẹ ní China ìgbà yìí mo gbé bẹ̀. àbá àgbà ṣe jọ̀pọ̀ yíyà sí ìjọ̀pọ̀ jọ̀ ṣàwùjọ mú ọ̀ yíyà àwọn wèrè mo pa ṣéèkì lálàǹgbà ní rẹ́sọ́rántì wọn alàǹgbà tí mo pa lé one million wọn á ṣe orí burúkú mi báyìí ẹ ṣe ṣe ń wọ̀ yíyà wàá máa gbọ́ ni àti hmm. ah, ah, ah, fi mí lẹ́tàrẹ́ kí ni kí ni fẹ́ máa mi ni hmm, hmm, kí ni mo ló ti rẹ̀ mí kí ló ṣe kò ń sún ẹni. kí ló sùn mí bẹ̀. ó jẹ́ bí bírẹ́dà tẹ̀ wá ní. ìgbà ẹ̀ wá ń kọ́ ẹgbẹ́ kan ló ṣe tẹ́ràn ọ̀hún kí kí ló ti ṣe. o dẹ̀ ti fọ́ra. ìgbà ẹ̀ wá ń kọ́ o mèkó má bàyẹ̀ mi jẹ́ o má bàyẹ̀ mi jẹ́ torí o ti jí mi lẹ̀ gidi gan mo ṣe o lè wá sọ fún mi pé o ò ṣe mọ́ nígbà tó ti jí mi lẹ̀ tán ṣó ló four rounds. wọ́n di ẹ̀ ni. nígbà tí o tó ń jẹ. ó ti tó jà ló ti rẹ̀ mí. wọ́n ní mi ò jẹ mọ́. ní mi ò ìyẹn Stanley. ọ̀rẹ́ mò ń bọ̀. wá lóde tó ń sun báyìí. irọ́ mò ń sísun. gidi. mò ń gbé àwọn boxes kan eh, láti eh, wardrobe mo ti mo ṣe àwọn àkùlọ̀ ń ṣe mo wá ń transfer àwọn wá sí ilẹ̀ bí nǹkan ẹ̀rù wá pọ̀ ó wúwo gan mo wá ń transfer àwọn. Ah, ah, ó ga o àwọn boxes máa wúwo gidi gan-an sórí tí ìbá ṣe pé bóyá pé ibi mọ́dánì ní ilé yìí ṣe ló dàbí ìgbà tó gbàgbàdà gààrí sínú yàrá tó wá yan gààrí ti pálákì àtòrú ti ba ti ẹ̀jẹ̀ tó ń sọ ẹ̀ báyìí. báwo dẹ̀ níbi tí ah! a lọ. àwọn alọ ọhún mo dẹ̀ ń wò bóyá kí n lọ báyìí. omi kò kó má wọ̀ yàrá mi à lọ sí pàtí bó ṣe wà yìí làwọn àǹkà arájà rí kó bá dẹ̀ jẹ́ kú fi ló máa wọ àbọ̀ gàǹsà o kò sí kí ni bó jẹ́ gbàǹtó láì náà. jẹ́ kí èmi náà wá àǹkàrà kí wọ́n ẹ̀hẹ́ but ká tó lọ you know. bọ́bọ́ ìtàìmù máa lọ àníkó láṣẹ ń jì kó jẹ́ ká máa lọ. kémi náà bọ́rọ̀ mi délẹ̀ iṣu tí mò ń wò ni pé. àmọ́ ah, máa dàrán irú ọ̀rẹ́ wo wà o ṣe ká lọ́sìn ni. tó bá ti wá rí mi sì kí n máa mo wá ṣe ń gbígbà kí n mo wá ṣe eh, kí kí kí òbí kó tiẹ̀ wọlé ká mọ̀ bóyá ó ti lọ àbí kò tí ì lọ. Home. Ah! dá kẹ́kàn gbọ́ pé ọ̀rẹ́ mi ó fẹ́ ìyàwó kẹrin látàrí pé ẹ kọ̀ láti kó àwọn ọmọ ìwá sínú ilé fún. ẹ jọ́ ń tọrọ lọ́hùn bàbá má ṣe fún bínú o má wò pé ọ̀rọ̀ náà tí mo fẹ́ bèrè lọ́wọ́ ẹ̀ náà ó kọjá nu mi ṣé bọ̀dá nẹ̀ ló rán ẹ sí wa ni àbí ìwọ fúnra ẹ náà ló kọ jókòó náà ló kọ ọ̀rọ̀ oníkan náà pé kó wá bá a sọ òdodo ọ̀rọ̀. ṣé ẹnu mi ò gbá ni àbí kò sọ̀rọ̀ ńbẹ. ó kúkú gbẹnu yín ọ̀rọ̀ sì ń bẹ́ńbẹ́ ṣùgbọ́n kò ṣeé tẹ̀lé ṣẹ́rí o nǹkan kan ni wọn ò ní gbà èmi àkànkẹ́ ayélukọ wọn ò ní gba ìgbàkúgbà látọ̀dọ̀ ẹnikẹ́ni lọ́tẹ̀ yìí kò jù bẹ́ẹ̀ lọ. ayélukọ hmm? ayélukọ ó máa lọ nìyẹn sóòrì yóò rà àgbàlagbà yìí lórí ìjókòó ni. mo bá jẹ tán mo rí iná. alùpẹ̀ àdúgbọ́n. wọ́n á fi wá sí orí ìjókòó kẹ́. àwọn ìyá àwọn ènìyàn ṣé mo sọ wọ́n yà wíìlì dèbí pé. wọ́n fi wá sí orí ìjókòó. ọ̀rọ̀ wa ká pé fọ́ọ̀tì wọ́n yìí máa fi wá lẹ̀. ibi tẹ́ ẹ máa dàgbà sílẹ̀ wù. Solte a ponta. Solta. Eh, eh. Eh, obìnrin ọlọ́jà mo máa kó wọn bọ̀ àbá mi o ilé àgbẹ̀ lọ́ba ni kẹ́ máa bọ̀ kẹ́ máa bọ̀ kẹ́ máa dàbọ̀ kíkúrú mọ́ máa bọ̀ àgànyìn kàn lé wọn lé àwọn láńlọ́ọ̀dù fọ́nmá láńlọ́ọ̀dù kó lé wọn lé kéde mú wọn kémìdí láńlọ́ọ̀dù tuntun mo máa wọnú lé kó máa yalu wọn yalu wọn <laughs> ẹ lóye mi àgbẹ̀ lọ́ba ẹ bójú máa rí nìyẹn bá wà ogun pọ̀. <laughs> èmi orí rẹ̀ ti gbalẹ̀ ó ti ya gbèrè èmi ṣóòmù nínú ilé mi èmi mà ní yes nínú ilé ẹ̀ ó mà láyà ti sọ fún ẹ ó ti rí kankan mo ṣẹ̀ṣẹ̀ mú ẹyẹ bọ̀ lápò ni sórí ọkọ ẹ̀yẹn tó wà nínú ilé yẹn tí wọ́n ti torí ẹ̀ fẹ́ para ẹ̀yẹn ẹ́ mo máa jẹ́ yé máa la ẹ́ máa mú ẹ́ sórí ẹni tí ọkọ ẹ̀ lè fi mí sílẹ̀ tó fi jẹ́ ipò máa kú sí mi lọ́rùn ìgbà mi ló máa kú sí mi ìgbà náà dọ̀bẹ̀ tí. òun lè lè kí ni yóò wá fi kejì wọn. kẹ́ni bọ́ǹbọ̀ǹ lélẹ́yìí kí lélẹ́yìí bọ́ǹbọ̀ǹ ló wọ̀ sí kí ló ṣe é eléyìí omi lásán ló omi oríjìnà jẹ́ kí mo rí náà sórí. owó ni eléyìí tó bá yẹ pé owó mo máa ṣe pa. tún wọlé owó oríjìnà ni èpo ọkọ̀ orí kò fi ilẹ̀ ìwé lè yóò ṣe fake original ni kí ló ṣe é ariwo ló ń pa. sotiri àdògán lélẹ́yìí ọkọ mímọ̀ yìí pé special one ó wà at the corner ṣùgbọ́n èmi wá ń sọ fún ẹ o ti ń ṣe tipẹ́ kí lè jẹ́ the last time fún ẹ any day tí má tún rí ẹ nínú ilé ọkọ mi ọ̀ pẹ̀lú ọkọ mi níta. ẹ kí ló ń pè àdùkẹ́ the last time you come to my house i'm gonna kill you. sori kókó lè ti gbalẹ̀ ọmọ yìí ò mọ́rúkọ mi wọ́n ò lè mọ́rúkọ mi ọkọ ẹ ló lè mọ́rúkọ mi ìyàwó tuntun ló ń pè mí. i don't give a damn oh. i don't give a damn. padà má sọ bẹ́ẹ̀ mọ́ báwo ta ni àwọn wàtàwọn ṣọmọ mi. kí n padà. ṣọmọ mi. lóde mi. kí ló ló pa ọkọ yẹn máa jẹ máa la máa run máa lò máa wọ́n máa sọ́dún tọ̀rọ̀ mọ́ ọ̀gẹ̀dẹ̀ bẹ́ẹ̀ lọ́ máa run jẹ ní. where she she ooo níbo ló wà ọlọ́run ju ẹ o ọlọ́run yìí nǹkan tí màá fi ojú ẹ rí lè ní wo bàbá ẹ báyìí á wá gbà ẹ lẹ́ lọ́wọ́ mi sí ìwọ olùlọ́ṣà aṣẹ́wó yìí òkè ọ̀ọ́ mi á gbà ẹ tó ti gbọ́ ta ló mi ya fẹ́ wò sí wò ń kókó ta ló mi ya fẹ́ wò sí wò ń kókó ta ló mi ya fẹ́ wò sí wò ń kókó ta ló mi ya fẹ́ wò sí wò ń kókó kàkà kí n fẹ́ wò sí là má fowó rajá bájá bá ti bí owó á wọlé ta ló mi. kàkà kí n fẹ́ wò sí là má fowó rajá bájá bá ti bí owó á wọlé ta ló mi fẹ́ wò sí jẹ́ òtìkún fún gbogbo ẹrù náà bó ti kù. ààrẹ gbàgbé ẹ mo ṣe mẹ́yẹ̀ bọ̀dà kò ní gbogbo ẹ̀yin máa fọ́gbọ́n àti tí kó jáde tán. ta ló ní yàrá ẹ̀wọ̀n sí wò ń kókó. wò ń kókó. yàrá ẹ̀wọ̀n sí wò ń kókó. wò ń kókó. ta ló ní yàrá ẹ̀wọ̀n sí wò kókó. wò kókó. ta ló ní yàrá ẹ̀wọ̀n sí wò kókó. wò kókó. ta ló ní yàrá ẹ̀wọ̀n sí wò kókó. wò kókó. ta ló ní yàrá ẹ̀wọ̀n sí wò kókó ojú bẹ́ẹ̀ fẹ́ náà nílé olórí burúkú wẹ́sẹ̀ òsì bàtà wé bàtà olórí bàtà yàgò mi olórí burúkú kó sì bàtà. <laughs> ìyẹn mi lẹ́nu ẹ̀ àti ẹ̀jọ́kùnrin tó gbádùn náà eh. wọ́n tún jẹ́ pé ò mọ nǹkan kan ṣe wá ṣe ṣúkẹ́ ah. ṣúkẹ́ ṣúkẹ́. Ah, ẹ gbà mí o ṣe rí o ẹ wo mi o torí mo lómi lára ni ẹ má la disgrace mi o bí n ṣe rí kọ́yìn gbà tí mo ń fẹ́ o ẹ mo ń ṣe ṣúkẹ́ lẹ́yìn seven round round seven ó dìgbà tí n bá disappear tójó wù mí náà ń gbọ́ olórí burúkú ọlọ́run ní ìfọ́nmi láti tẹ́lẹ̀. èmi kò lọ. máa lọ. aṣọ lọ. àwọn eléyìí kí ló ṣe ọmọ mi. nǹkan kan gbọ́dọ̀ ṣe ọmọ mi o nǹkan kan gbọ́dọ̀ ṣe mo ni mo ti ń bọ̀ o ṣe gbọ́. mama ẹ ti dá ẹja mi jù náà bí mi ṣe gba kọ́ọ̀lì lórí fóònù báyà láti máa bẹ́ bọ̀ ni mi àyà mi ti jànà ṣe ni heart mi kàn pump báyà àyà mi jà gan. kò lè tó yìí. a ń le jù bẹ́ẹ̀ lọ màá. ah màmá ẹ̀ náà ló yọ ẹ̀ màmá ẹ̀ ló dé. ẹ káàbọ̀ ah. ẹ wá jẹ. hello. kí ló ṣe ọmọ mi. you uh, just sit down. ọkọ mi ah. pẹ̀lú ọkọ mi kí ló ṣe ẹ́. àmọ́ kí náà mọ̀ ni. Ah. kò sí nǹkan kan tó ṣe mọ́ ó ti wà òkè. ó náà ti wà òkè kan. ẹ ó lára àwọn ti yá nìyẹn ó ti wà òkè nìyẹn. ó ṣe ọkọ mi pẹ̀lẹ́ pẹ̀lẹ́ pẹ̀lẹ́ ọkọ mi ẹ̀rù bà mí ẹ ṣé ẹ tọ́jú wa mama ẹ ṣé mo dúpẹ́ ọlọ́run á túbọ̀ máa tọ́jú ẹ̀yin náà ah, ẹ ṣé o ó mi kọ́ ẹ jọ jẹ́ kí sáré rí i. okay let's go. bàbá mama. mama àti lọ. okay mama retí bẹ́ẹ̀ all right ẹ má pẹ́ ọmọ ńlá ọmọ ńlá ọmọ ńlá. tó bẹ́ wà mí pa ni. ọ̀gá dé farabalẹ̀. ó sùn pa ẹ̀ ni kí ló ń ṣẹlẹ̀ gangan náà. jilẹ̀kùn jilẹ̀kùn ní sanwó fún ẹ àbí wèrè lélẹ̀. Ah. <laughs> àwa ti dé o àwọ̀ lu o wà náà ti wà bí kiri kan <laughs> eléyìí kiri kan. sálẹ̀ yìí ah, mi náà ti ìyàwó onílé lálẹ́ dí. ẹ mọ́mì ẹ rí àwọn láńlọ́ọ̀dù ayẹriwọ́ ewu àpẹẹrẹ. irọ́ ni o ìyàwó láńlọ́ọ̀dù mi ni. ọ̀mì náà ló ní fún gbogbo eléyìí àdúgbò gbòdúgbò yìí léwa náà ló tóbi jù. <laughs> Ah, kí ló wáá ṣe yín kí ló ṣe yín lóhùn. níwùú mi kò tí kankan náà tó ṣe mí nínú ìrìkan báyìí ni wùmí wà. èyí náà ni mo wá ń dúró de náà pé kẹ̀dé náà kí gbá yín lẹ́sẹ̀ wọlé láìpẹ́ wọn rà lóòjẹ́ ìrìkan náà ni. mo ti mọ̀ ọ̀kọ̀ọ̀kan tó bá ń bẹ̀rẹ̀ pẹ̀lú ẹ̀ ó mẹ́ máa là ọ́ gbà. kò tí kankan náà tó ṣe mí ní wùmí o ìrì báyìí ni wùmí wà. Ah! ẹ eh, mi ò wẹ ìṣá. ẹ kìíní kò èrè ní ìṣá. dípò gbogbo ìyàwó náà ti kọ mi fẹ́ràn èmi náà ni mo fi ní kan ní gbogbo. ó ti yàn lára yín gan. mo já sí bàjẹ́bàjẹ́ kò sí ọ̀rọ̀ nílé yìí tí mi ò mọ̀. àwa máa wọ̀ rè àwa máa kó ẹ wá gbọ́. ẹ̀wọ̀n láì kó lè a ti kúrò lẹ́gbẹ̀ẹ́ face down face two ni a ti wà ń flat. àtúntò olóòtú wà ní ìdíkò yìí ilé kan mi olókìlì kan eh. ìyàwó ẹ̀ náà mo fi kìlì kan. a máa fún ilé ẹ̀kọ́ sí. máa wò díẹ̀ wẹ́rẹ́ ni láì ọgbọ́n máa gbádùn wa ó máa gbádùn wa. <laughs> ọ̀rọ̀ tó wà ńlẹ̀ yìí náà ó ti fún lágbára díẹ̀ o ìmọ̀ bá ti fẹ́ gbèrò náà kalẹ̀ báyìí. báwo la ṣe máa gbé kalẹ̀ kò sí nǹkan kan tó wà ní a máa gbé kalẹ̀ náà ni look gẹ́gẹ́ sọ fún ẹ èmi ti ṣetán láti jẹ́ kí ayé mọ̀ pé mi mo ní àwọn ọmọ mi torí pé òkè òkú lòkú bàbá ọmọ ló lọ́mọ ó ti tó time tí a ń láti jẹ́ kí gbogbo ayé mọ̀ pé àgbẹ̀ kọ́ló ni àwọn ọmọ ó meko èmi ni mi ni àwọn ọmọ nìyẹn. òmìkó òmìkó òmìkó júwò náà ló fẹ́ kíyàn náà máa fi wòrọ̀ yìí àti pé tí òun náà ló fẹ́ kó máa gbọ́rọ̀ yìí náà sí. Eh? burúkú nìrọ̀ tó wà ńlẹ̀ yìí o. ojúkójú tó bá wò wọ́n nìkan fi wò wá àtẹ̀tẹ̀ ọ̀tún àtòsí náà náà ti máa fi gbọ́ so what are you talking about. look kúrò ń dìdò alright eré ọmọdé ni èmi ni mo làwọn ọmọ mi mo dẹ̀ ready láti face anybody láti fight for right mi torí mi ni mo làwọn ọmọ yẹn whether legally or illegally alright did I not copulate with you gbà èmi mo lọ́mọ did I not do pẹ̀rẹ̀rẹ̀ with you I did èmi ni mo lọ́mọ alright did I not pa ẹ̀jẹ̀ I pa ẹ̀jẹ̀ now so èmi ni mo lọ́mọ forget. legally o legally ìrọ̀ burúkú lèrò tó wà ń lẹ̀ kì í ṣòro legally o legally. you don't have to panic ma panic èmi á handle situation and you will be free the truth will set you free okay ṣe fún má ṣe fún pánìkì má ṣe fún pánìkì má ṣe náà rọ tó wà ń gangan náà ò sọ̀rọ̀ lórí rọ tó wà ń ò ń sọ̀rọ̀ lígálì pánìkì lígálì pánìkì. olè olè olè olè ní ọ olè kí ló ń bá epo ọlọ́wọ́ mẹ́wàá ó ti kó mi gbogbo ọ̀bẹ tán wọ́n mọ lórí gbígbẹ́ lójú kòkòrò lè. kí ló dé tó fi nà wọn mi ò fẹ́ kú sa. ó ti ẹ̀ dá báwọn. ó dàbá àwọn ọmọ rẹ jalè ni ó kó mi lọ́bẹ̀ jẹ ó ti odindi ọ̀dẹ yín bọ́sọ̀ ọ̀dẹ wa ó wá ń kó èmi ní ọbẹ̀ jẹ. Ah, ah. ọmọ tèmi jalè. ní ọmọ abunú yìí ni. ọmọ tèmi jalè ń gbọ́ ọmọ gà. ẹ dàá olóhùn mi tí mo ti ń jọ lọ́wọ́ mú mi ó lè bẹ̀rẹ̀ sí máa nà mí látara kọ́kọ́ fún yẹn burú ni mo parọ́ mọ́. o burú o ń ṣẹ́gun mi o tó ni. wọ́n náà jà wọ́n ah. kí ni sọ́ọ́rí sọlá burúkú ni ẹ. ẹ má gbà mí kẹ ṣé pọ̀jù kọ́ ọmọ rẹ jalè kí n bá wí àbí o mọ bí mo ti gẹ́nu léyìí kẹ ẹ ọmọ bí mo ti gẹ́nu léyìí. o ò rí ìyá náà ìyá olè. èmi ni ìyá olè àbí ó pe mi ní ìyá olè àbí máa fún ẹ ń ṣáìsì ẹ ń sìn. ṣáìsì wo ní gbọ́ lọ́wọ́ rẹ. máa fún ẹ jẹ tó. ṣẹ́nu ẹ mú ni ṣẹ́nu ẹ mú ni tó gbẹ̀rẹ̀ ṣe ń ṣeré. mọ́mí ẹ̀ nà ó ẹ̀ nà ó ẹ̀ nà ó mọ́mí ẹ̀ nà ó. yọ torí ọdún ó ti tó ọdún mélòó sìn lẹ́yìn pẹ̀lú ẹ ti ń bá ọ̀rẹ́ wa bọ̀. kí ni mo ti ẹ̀ wí lẹ́nu yìí àti gba ìwé láti ń jọ̀rẹ́ wa bọ̀ hmm. láti ìgbà ìwé ẹ ṣé kò sí tó níbi lọ́balọ́ba ọ̀rọ̀ kan wà tó ń rìn dùgbẹ̀dùgbẹ̀dùgbẹ̀ lọ́kàn mi jẹ́jẹ́ ah, irú ọ̀rọ̀ wo ni. hello. ẹ ayélujọ. tani paro paro nọyìn àbòrí ẹ̀ bàjẹ́ ni àbòǹṣiyèrè ni.

bó ṣe bẹ̀rẹ̀ sí nínú àwọn nìyẹn tó nínú àwọn lánà pa. Ah, ah. that's bad no no that's that's that's bad o gbọ́dọ̀ o gbọ́dọ̀ gbagbakugba nu ilé ẹ na you are the landlord kò yẹ kó gbagbakugba mẹ. àbí èmi mọ́kọ́ tèmi. àyà ọ̀dà. ó yà jà lọ. níwọ̀. a lọ bẹ́ẹ̀ ni. Ah, to your tent o oh, Israel. ìwọ ló tó fọ̀rọ̀ tent yìí. it is your fight go and fight your own fight. kí ló fà kanopi nínú ọ̀rọ̀ ètò yọ I five by five ọjọ ọjọ yẹn I five five five. àdùmọ̀lẹ̀ àbọ̀ àbàdàn ah olórí burúkú ọmọ mi lè fẹ́ gbà sí inú ìlú àwọn ìfọ ni ó dẹ̀ lóye abẹ́bẹ́ yóò bá ń lọ sógun máa ń múra ní ṣé mo múra ni. ló ti yí ẹ bẹ́ẹ̀ àwọn ilé wọn lọ ń nù ẹ. Ah! ṣé kí lọ jẹ yòó ah, jẹ́ kó rí ẹ̀ tọ́ran lẹ̀ o ṣùgbọ́n má ẹ̀rọ níbọ̀dọ̀ máa sọ fún ẹ pé bí yóò lè du president lọ́la o sì kan tí yóò lè ṣẹlẹ̀ àwọn jẹ́ káwọn ilé àwọn ilé wọ́n máa rọ fáńdù rẹ̀ ń wò kí ló dé bí wò ó wọ́n sọ pààyà yìí àbúrò làwọn ilé. Jerry! Oh, Jerry! Oh, Jerry! tẹ́ ẹ tẹ́ ẹ sára yín sínú òrùn báyìí. Oh, àwọn ni àwọn náà ni wọ́n jẹ́ káwọ̀ fún yàrá. àwọn bò àwọn lẹ́lọ́rù tuntun náà tó jẹjẹ gbàrà yìí kó orí kó gbogbo arajà wẹ̀ ó yà wò fún mi. ló ṣe báyìí. ó ṣe ó. àwọn ló ṣe báyìí. àwọn ọmọ mi wá ní o. ayayaya ayélujára tí mi ò fi ń ṣeré ní ayé mi ah, ayélujára lẹjẹ ó nílùú yà wọn dà. àwọn ọmọ mi wá. sọmọ secondary school làwọn ọmọ mi. Ah, àgbà ni ah, wọn o. máa láì fi ayé àbàjẹ́ mi ṣe ọkọ mi. ẹ agbẹ̀lọba wọlé ilé bàbá ọmọ ìpọmọ lẹ́rù wọlé. ọjà wọlé náà sọ mi. wọlé. ibo ló ń dáhùn pọ̀. wọ́n tún pa àyẹ̀wò ara sẹ́yìn jọ tún sẹ́yìn. àbò lórí burúkú ni ẹ. wọlé náà. ṣé wọn mọ sẹkọndì ṣé ọmọ wájú ẹni tó èmi àgbẹ̀lọba kékeré yín mò ń yín dànù àgbáyé yín mò ń yín dànù àbó yí ere ni. àbí wéèrè nìyẹn lè e? tó bá bí ẹ wọlé tó bá bí ẹ̀dá tó bí yàrá yẹ ẹ̀dá wọ ni máa gbé esu ṣùṣù báyìí máa kọ́ fún ẹni ẹ̀ lọ́wọ́ ni. ìyá fún mi ló máa lé wọlé kan ni. wọ́n á bẹ̀rẹ̀ súnmọ́ súnmọ́ àwọn ìyàwó rẹ̀ ṣé lọ́wọ́ ṣẹlẹ̀ wọ́n ní yàrá yàgì bẹ́ẹ̀ kọ́ra síbi ìjọ ìbúra ẹ̀ nọ. ẹja kò ṣe ní mèrè bàbá ò lè kò ṣe ní mèrè yàrá jẹ́ òní. ẹ sún dáhùn jọ ẹ. àbí wọ́n lè ṣe. ẹ sún dáhùn jọ ẹ̀rọ àmọ̀ ń bá ń ṣe ló ń ṣàwọn ẹni tíba tíba tíba tíba tíba tíba tíba tíba ń wọn bá wọn. wọ́n ti. wọ́n á bọ́ ọkọ̀ yín dà ó padà wá. ẹni tó bá ti mọ ìlú ẹ̀ wà ní pẹ́ lórí ìkúnlẹ̀ bárò òun náà lábẹ́ o. àdèlè torí pé ó wá yálé gbé níbí ká máa wá fọlọ́ gbá yẹn lójú dákun kò sì sí ẹni tí wọ́n parọ́ olè mọ́ ọmọ ẹ̀ tó máa fọwọ́ yẹpẹrẹ mú especially ọmọ celebrity báyìí so mo mọ̀ pé tó bá jẹ́ pé lómi náà ni á bínú gbogbo àwọn gbogbo àwa láńlọ́ọ̀dù àdúgbò pátápátá la mọ rírì rẹ̀ ládùúgbò yìí èyí tó ń jalè ni o èyí tó ń tó yàn lákòókò àkiri ni gbogbo wọn ti fẹsẹ̀ fẹ́ àárí kankan ní àdúgbò yìí mọ́ a mọ rírì rẹ̀ ládùúgbò yìí má bínú jọ dákun mo bẹ̀ ẹ́ má bínú. ṣé mo pe ẹ wà lára àwọn láńlọ ládùúgbò yìí tí mo kó jẹ ẹ̀yin náà mọ̀ pé èèyàn ni oyè tí wọ́n ní kí n ro tó lórí burúkú mi ò ní dá sọ̀rọ̀ tó wà lẹ̀ màá máa bínú lọ pé yán yìí ní yín lọ́dọ̀ tè ó yẹ ẹ̀dẹ̀ pọ́n mi lé tó ní tó wá ti pọ́n yàn ló yẹ kéèyàn ṣe kìnnà yẹ kéèyàn pọ́n lé padà ó yẹ yín bẹ̀rẹ̀. wọ́n á fásitì òun sọ fún yín pé gbogbo ẹ̀ ti tán bẹ́ẹ̀ bá mi sọ yín tó ṣe yíṣẹ́ ìdẹ́pẹ̀tẹ̀ kan pè mí owó ẹ̀ gbogbo iṣan orí mi owó ẹ̀ gbogbo alẹ́ àgbọ̀ wíyẹ̀ bàbá ìdáyọ̀ mọ̀ mẹ́. ó yẹ yín mo kó yín jẹ ó yẹ yín tó bẹ́ẹ̀ yẹ bá mi sọ̀rọ̀ ẹ̀ gbogbo ẹ̀ ti tán gbogbo ẹ ti tù bọ́ ó ti tù ṣẹ́ ó ti tán lọ́kọ̀ ó yé yín bẹ́ẹ̀. à ó ṣeun gan mo dúpẹ́ lọ́wọ́ rẹ̀ mo dúpẹ́. àwọn ìyàwó rẹ̀ wàá bá wọn sọ̀rọ̀ láti wákàtí ọ̀wọ́ yìí lọ pé kọ́ lọ tí ọwọ́ ọmọ wọn bá ṣọ. ó ti ẹ̀ tí ó ti yé mi dédé wọn náà ni mo máa wí fún yín tí ó bá dé tọwọ́ ọmọ ẹ̀ bá ṣọ máa ń di ẹ̀ over fún àǹtí paro kọ́ parí ayé ẹ̀. wọ́n ti tán ni

ṣe máa ń ṣe bí ẹlẹ́yìn. ọlọ́run tẹ jẹ eléyìí o mi ò kó yàrá jẹ o bọ́dá hàn pé ẹ fẹ́ kí n mọ̀ pé jà ti parí ẹran ọmọ nígbò ó gbọ́ aṣọ ọ̀dọ̀ mi ó yẹ oyún ká fi parí ẹ̀. ó wà lára yìí tó bá ń wìn ni ẹ ṣe èyí sí pọ́kẹ́tì yín bá gbé. ọ̀gá mi ni mo gbà sí i. ọ̀gá pátápátá lílé yìí. Ah. ẹ gbọ́ mo fẹ́ kẹ́ ẹ gbọ́ dáadáa ṣé rí n tó ń dà mí yẹn lọ́fùrú ni o ah, lọ́fùrú ni bá fọkàn máa gba òdu lọ́fùrú ló ń dà mú lú. òun ni mo nà lẹ fún yín tẹ ẹ dá kọjá tí n bá dẹ fi gbá yín bí ẹ̀mẹ́tẹ̀ẹ̀ta ẹ lẹ́kọ̀ọ́ ìbò lówó ẹ̀rọ ẹ̀ rí ẹ̀rọ ẹ̀ rí o ẹ jẹ́wọ́ fún mi ìtàlẹ̀ bímọ fún tàlẹ̀ báwọn ọmọ àlè yìí fún mo fẹ́ mọ̀ láì jẹ́ bẹ́ẹ̀ ṣeré ṣeré kòkó jọ filẹ̀ kọrun sílẹ̀ jẹ́ kó máa polówó nírọ̀rùn lọ́hùn jọ jáánù mi ọ̀hún mọ́ òun yẹn la jáánù mi kò pẹ̀lẹ́ kọ̀ wá yé wa náà kó wá wá sí ibà kí wọ́n wá tètú sílẹ̀ fún wa o. ẹ kí wọ́n á tún yín ẹ kí n tún wọ náà lẹ́ ẹgbẹ́ lọ́ba má ṣe bó ti tó o jáánù. àbíkẹ́kọ̀ọ́ fẹ́ sí járe ẹ máa tún yín lẹ̀ ẹ bá ti sọ ẹni tẹ ẹ bímọ fún ọmọ yẹ bí fún mi ta lé fún lóyún tẹ ẹ bímọ fún kọ̀ọ̀kan láì sọ báyìí mi ò ní tú yín lẹ o. Ah. jerry jerry kòkó ó jẹ́ mọ̀ pé mi fúnra kékeré báyìí ni máa ń pàjọ́ tánú mi máa ṣe jẹ́wọ́ fún ẹ. olùrẹ́dì láti sọ tòótọ́ fún mi ó yá mò ń gbọ́ sọ̀rọ̀ sọ̀rọ̀ kó yé bíjà ara ń dìbò ṣe àbí kan pé. ó yá jẹ́wọ́. ó mi kó o. Oh, mọ kí ló pè. ó mẹ́kọ́. ẹ́ ó Oh, mọ kí ló pè Oh, ó mẹ́kọ́ ni. ó mẹ́kọ́ lọ́dọ̀ tiẹ̀ náà. ó mẹ́kọ́ ni o. mo ti mú epo mo ti mẹ́yọ̀ a kò mẹ́kọ́ díẹ̀ bá ti bí yé hmm, kò mẹ́kọ́ kò mẹ́kọ́ bá yé mi jẹ́ tán gbó ah, mo ti mọ Lagos Island mo ti mẹ́yọ̀ mo máa gèrè mo mo ní ko mo mọ lọ́gẹ̀dẹ̀ àṣebẹ́lẹ̀ ah, tí sẹ́tì ló fèsì mi báyìí tèmi bàjẹ́ mo mọ ṣọ́kò tẹ̀dọ̀ kò mẹ́ kọ́ lọ́sẹ̀ yìí báyìí. òmùyàn Lagos olo òmùyàn Lagos olo. kò mẹ́ kọ́ ah, mo mọ ṣọ́kò tẹ̀dọ̀ mo máa jára ọgbọ́n mo mọ jọra abadíyà ayé ah, mi o àwọn èèyàn máa bá a di gan o. Hmm. Ah! ṣe èèyàn nìkà èmi èmi àgbẹ̀ lọ́ba èmi wá ń bọ́ lọ́wọ́ tọ́mọ́ èmi ń bọ́ lọ́wọ́ tọ́mọ́ ah, màyé o <laughs> àtọmọ ìyálé àtọmọ ìyàwó èyí ọmọ mi bẹ àwọn máa ṣe ó mà bọ̀ jẹ̀ fún mi níjẹ̀ fún o. Eh? Eh. omeko omeko eh, orúkọ ẹ̀ gan ó fi ń pòwe fún mi ni wọ́n ti mọ̀jọ́ra bàdíyà ah, omeko kí ni ṣíṣe báyìí ah, ọ̀rẹ́ ò sí láyé kákọ̀ máa wé èèyàn máa rìn kákọ̀ máa rìnrìn dànù òun náà ni kákọ̀ jábẹ́ èèyàn rìn já <laughs> omeko òwe kó bàbá ti ń pè báyìí mi ló ń bá wí àṣebí lórúkọ ẹ̀ bá wí èmi àgbẹ̀ ló ń bá mo gbin iṣu mo gbin kòkó mo gbóbi èkó ló wá kó ah, omi kò máa kó mi lóbi kó mi níṣu kó mi lẹ́mìí ó hmm, nídàá. ìmọ̀ ìrìnwó ti fẹ́ bẹ̀rẹ̀ dídá yìí mọ àwọn èèyàn máa ń kọ́rin pé ìgbọ́ ọgbẹ́ ẹ̀dá ẹkún ọgbẹ́ rè Sparrow ọmọ ńlá ọmọ ńlá ọmọ ńlá. káàsán o ọmọ mi jọ ọmọbìnrin kan ni màá ń wá ládùúgbò yìí. lórúkọ ẹ. fìyìn fólúwa lórúkọ ẹ. báwo ló ṣe rí. kò ga púpọ̀ ó mọ́ra díẹ̀ báyìí. bí akẹ́bẹ̀rẹ̀ wájú mi ò mọ́. wọ́n máa ń pè ní paro àbí sparrow ah, màmá o sparrow ẹ ẹ fi mistake ẹ bá ti ní pé ọmọ owó bè ọkọ ẹni ọmọ àyẹ̀wò ọkọ ẹni wòówòówò bí sparrow kò ga púpọ̀ ó pupa ah, sparrow ó gbá lórí ẹ̀ gan. eléyìí lọmọkùnrin kékeré kan kò ga púpọ̀ mo ti mọ̀ ẹ́ má wulẹ̀ júwe ẹ̀ mọ̀ sparrow ọmọ àyẹ̀wò ọmọ owó bè gbéra ó máa ń gún wọn gúngò sparrow gún bẹ́ẹ̀ gúngò ah, mo ti mọ̀ màmí lọ sí ẹ̀ka lọ. ọmọ ńlá ọmọ ńlá sẹ́rí òkè yìí ọ̀pọ̀ nígbà sálọ̀ tó débẹ̀ sàyẹyẹ ẹ wá rí ẹ̀yìn yẹ bọ́ọ̀mù ló ń gbé bachelor yìí yẹn kó sì máa rí báwo ló ń gòkè. Sparrow Sparrow tó lálejò wọn bèrè ẹ sálẹ̀ o. màmá ẹ wọ́n ṣẹlẹ̀ ẹ̀yọ́ tó tọ́ fi bọ́ tẹ̀ sọ pé ìjọ àìsàn ẹ̀fọ́ tó bá pèlè ẹ̀sìn ó máa ẹ́ńtà ní máa bá ṣá. Sparrow ó máa bá yín ṣe máa wò wọ́n béèrè ojú lọ́n kẹ́mi o. Ta ló lórí burúkú tó ń béèrè ẹ gan àti ló ń ṣẹlẹ̀ gangan náà ta ni yẹn. Ah, Màmẹ́ ah, <laughs> àwọn eléyìí <laughs> ìyá ìwà mi rí sọ ìbẹ́ ìpọ̀ jù. Sparrow mohammed ah mo fi à. ìyá yóò ṣàfihàn gba gbogbo tá à ń fẹ́ ẹ bó ti ń ṣe fa ẹ báwo ló ṣe ń ṣẹlẹ̀ ìbílẹ̀ ti ń bọ̀. sọ́dà bẹ́ẹ̀ kéré tó fi kó wá síbí ó jẹ́ kí n mọ kankan tí ìbàrẹ́ ni mú mi dé bí nǹkan. ẹ wo àmì ẹ̀fìn yẹn lẹ ṣáàdẹ̀ ti rí mi báyìí àwa ti kó kúrò ní face me and face ẹ rí mansion tó lọ́n jogún fáwọn àwa ti wà flat báyìí ẹ gbé gbogbo ẹ kúrò lọ́kẹ́ ṣáà ti rí mi báyìí inú yóò dùn ìyá ìyẹ́ ṣàwà wọlé lọ ká lọ fomi tútù dógẹ̀ àwa ti ní fridge. ayá ah, yóò ṣe àwọn èèyàn dáadáa ìyá rí àmì ìyá sparrow ẹ ẹ̀rí máa ń sọ. kí ló dé kí ló fa wèrè kí ló ṣẹlẹ̀ kí ló tún ṣẹlẹ̀ báyìí. tẹ́tù dé ẹ dé pẹ̀lú wèrè. Ah, ẹjọ nko nko ṣe pé bóyá bó ṣe ń wẹkọ mu. kaba lè sọ̀rọ̀ mọ́ ni kaba lè sọ̀rọ̀ mọ́ ìyá mi ló wá kí mi kaba sọ̀rọ̀ mọ́ kí ló ṣẹlẹ̀ ìyá mi ló dé wá kí mi kaba lè kí wọn mọ́. ẹ kúrò lẹ sá. ẹ rama. ìyá mi nìyẹn ẹ̀rọ bí sparo nìyẹn. ẹ ẹ lẹ ti ń jàre n kò mọ̀ mọ̀ pé ìyá ẹni n kò kò tó máa wẹ̀kọ̀ mu ṣùgbọ́n bá a ṣe ń pariwo bí gbàtà wà ń gáràjì yẹn ò bòjú mi. ṣé o ti pariwo báyìí ṣé mò ń kí ìyá mi ìyá mi láńlọ́ọ̀dù àrè ẹni tó ẹni tó gbowó lọ́wọ́ wa tá à ń gbé lọ́jọ́ òun. àgbẹ̀ lọ́ba. Ah. Abímbọ́lá. wọ́n bá ń wá kábíyèsí oníṣẹ́ ibi ni ọlọ́run iṣẹ́ ti iṣẹ́ ti iṣẹ́ ti bá tèmi jẹ́ oúnjẹ gírí iṣẹ́ a máa sá kiri lára mi báyìí ọlọ́run jọ lọ́jọ́ sí ni mo fẹ́ palẹ̀ mọ́. ọ̀pẹ̀lọba ta ló ń bá sọ̀rọ̀. tà á sí àbúrò káà ni ta ni mo fẹ́ máa bá sọ̀rọ̀ ṣé bí n ṣe wà yìí inú ẹ̀ inú ẹ̀ ń dùn ṣó yẹ kí wọ́n máa gbélé ayé bí n ṣe wà yìí. tòbúrú nǹkan tó kàn mí ní ogún bàbá wa rè ó yá gbà nǹkan tó ń kọ̀ wọnú ogun bàbá yìí ni kò ní dáa fún bàbá ah! yìí. wọn ọ̀rọ̀ ayé wa ayé asán náà wa. bàbá yín lè bímọ kó jẹ́ pé òun tó kàn ẹ̀ ní adúrú bí bàbá ah, wọn wọn bàbá yín wọ́n rí bàbá nílé ayé yìí o ọlọ́run láìlọ́ọ̀nù lásán àbí mo ti ẹ̀rù pé bọ́ọ̀lì ló bá ra wà àbí gẹ́gẹ́ mo tún wá nà sí ti dára. bí wọn bá ṣe olórí burúkú dáhùn sọ yìí àyèmí gan mo ṣì fẹ́ láyé mi dáhùn yìí ìwọ wá gbé lálọ́ọ̀nù dè tí o ẹ̀ ń tó kàn ní ogún bàbá mi ṣe eléyìí lálọ́ọ̀nù làwọn máa jẹ orí wọn burú wọn ní rọrùn wọ. wọn ní orí ah! wọ wọn á wà lágbo wọn kàn máa kùn kiri báyìí oye máa rí fún wọn ni. àgbẹ̀lọba owó ló wà ń bẹ́ẹ̀ má bínú mo ro mi mọ̀ pé o fẹ́ jẹ́ kí n gbé wọlé pa. owó ló wà ń bẹ́ẹ̀ <laughs> ah, bàbá yìí máa dá o bàbá gidi máa ní bàbá ẹ o. Ah ọlọ́run bá sọ fún wọn kágbọ́n mọ̀mọ́ tẹ́lẹ̀ ni màá ní wọ́n bá mi kí wọ́n á ti wà lọ́dọ̀ ọlọ́run báyìí. ayé wọn ti dá o mo dáràn o sórí bàbá tó bí ọlọ́mọ èèyàn ni wọ́n èèyàn ni wọ́n wọ́n wáyé rè wọ́n wáyé asán àwọn bàbá mi kan máa kú dànù bẹ́ẹ̀ wọ́n tún náà yàn lówó àwọn tó kú wọn owó wọn yọ ikú wọn yòówó. àwọn lòun tó jọ́ látẹ̀kan ni ó ní kò sì ṣe lọ́wọ́ ẹ̀ iṣẹ́ ò lọ déédéé ṣé mo lè gbélé ìdání má gbé fọkọ mi. sórí bó ṣe wà yìí tán bá gẹ̀ inú ni kò ní kọ́sẹ̀ o inú mi ń dùn gidigidigidi gan ah, ìyàwó ni ẹ ìyàwó ni ẹ èmi náà sanjọ fún ẹ so ẹ gbogbo èyí tí wọ́n ń sọ yẹn ọ̀tọ̀ ni àìmọye obìnrin obìnrin obìnrin mi ò mọ wọn kì í mọ àwòkọ́ lórí burúkú kébi pàdánù kébi pàdánù olùwàdẹ kù sínú ebi ṣùgbọ́n wọ́n gbọ́sẹ̀ yìí lára mi à ò ṣe. àgbẹ̀lọba. Ah, irọ́ mo ti yàtọ̀ <laughs> mo mọ tó ń rò kó tó rò mo ti yàtọ̀ òun rò pé owó ìmọ̀ àtúnṣe báṣubàṣu mo mọ̀ pé oúnjẹ alẹ́ olúwa ni tí n bá ti mísì ẹ̀ bá yóò parí ìṣẹ̀ máa ṣẹ́ mi wọlé ni sórí ìṣẹ̀ tó ti gbọ́n lára mi máa dáko máa gbin kòkó máa gbọ́n bì máa tún wọ́n lágbè òun gbìyàn máa gbìyàn. eré ta ṣe ń jọ yẹn ti doyún. nígbà àjọṣe lọ náà ló ṣe wá fowó tí rí o ti rí o ti rí ọmọ ẹnu wá fowó wá fowó tèmi síwájú eré tá a ṣe lọ́dún yẹn lóyún odò yìí dáadọ́ èmi èmi má bàbá mi ṣeré o kíni orò pọ̀ mọ́ ẹnu ni mi ọmọ oúnjẹ wàá gbóúnjẹ o gbówó síwájú kí máa kí máa kí máa jẹ. àgbẹ̀lọba mi mọ̀ pé inú ẹ̀ ò dùn sí i. èdè mi dùn sí i ṣé o mọ̀ pé mímí àgbẹ̀lọba ṣe wà yìí ọ̀rọ̀ mi bó ṣe máa rí bí wẹ́dà ni. ó mọ̀ pé àgbẹ̀lọba bí wọ́n pè mí yẹn kò kí ni máa ń ṣeré aláwàdà lèmi sórí gan tí ò ṣe kékeré owó tàbùà owó tàbùà táwọn méjèèjì bá pàdé àti kíni àdọ̀mọ̀ tàbùà tàbùà tàbùà tàbùà <laughs> inú mi dùn. kí wọ́n tó bá yẹ màdà sọ fún màmá ẹ̀ pé ká lọ sí ọmọ mi èyí àdúgbò màá ní màá sọ fún màmá àtọ̀wá ní àdúgbò púpọ̀ owó ti délẹ̀ nígbà tó méjì. kò sí wàhálà pẹ́ fún mi. Ah. ẹ bá mi rí náà. Ah. ṣẹ́ráyé èèyàn ọkùnrin lóde báyìí gbogbo nǹkan tí mo ní ni mo fi jẹ àgbẹ̀ lọ́ba o síbẹ̀ ó padà já mi sí kolobo ni mo wá dẹni tó ń gbọ́mọ tí ò ní bàbá káàkiri. ọmọ tó ṣẹlẹ̀ pé bẹ́ẹ̀ ni àwọn ọkùnrin yìí máa ń ṣe ọmọ níbo ni làwọn ẹni pẹ̀lẹ́ wọn ọ̀rẹ́ ọlọ́run ọlọ́run á bá wa wò ó ọlọ́run á dẹ̀ bá wa dá sí i bá dọjọ́ láǹsìn tí ọmọ ẹ bá di ìyàwó president lórí sọ̀rọ̀ ọkọ̀ kóun gangan di presido. àgbẹ̀lọ́ba. ọ̀dà alóòríyàn ń pè é pẹ̀lẹ́ mi ò dẹ̀ ní àwọn chẹ́ǹjì lọ́wọ́ ni o ṣe ń bá fi update láìfẹ́. àgbẹ̀lọ́ba àgbẹ̀lọ́ba tí àlọ́ bá lọ àbọ̀ máa ń bọ̀ ni o. O ti ṣe tiẹ̀ báyìí ó sọ mí sínú ìbànújẹ́ ayé ah, pẹ̀lú ọmọ lọ́wọ́ mi ní agbára ọlọ́run gbogbo tó fi ń jẹ́ ọmọkùnrin kò ní wúlò fún ẹ mọ́ ẹni ẹlẹ́yin ló máa ma gbà ṣí ẹ ṣe. Ah. ìyá máa jẹ mí o ìgbẹ́ ló bá ọmọ bọ́ lọ́wọ́ mi olúwa. Abímbọ́lá oyún jọ́ọ̀kì ní àná wàá dà báyìí. kí ló dé má dọ̀bálẹ̀ fún mi àgbẹ̀lọ́ba má dọ̀bálẹ̀ fún mi má dọ̀bálẹ̀ fún mi. ọmọ ńlá ọmọ ńlá ọmọ ńlá. má bì ẹyin fún yín fọlùwà ṣáàbì fún mi yóò dárí jì. ẹ ti ẹ ti kọ́kọ́ dóòmù náà ẹ dóòmù náà ẹ ti ẹ gbọ́ gẹ́ta. máa mẹ́ bàbá ẹ̀ rè bàbá Sparrow rè ẹ sọ pọ́ Sparrow ní bàbá. Àlẹ́ kọ́ máa ń ṣe bí ẹ ń ṣe bí kíní tẹ́lẹ̀. Ní bàbá Sparrow ní. Sparrow ní bàbá ìdí ẹsẹ̀ kọ́kọ́ jókòó sórí ẹsẹ̀ bàbá mi ọ̀pẹ. Sparrow ní bàbá. Fo grandpa. Grandpa nìyẹn. Oh. Ọmọ gàdí. Ọlọ́run àṣeyìí mo máa dùpẹ́ lọ́dọ̀ ẹ̀ èmi tí mo rò pé tèmi ti fọ́ tèmi ti parí tán àwa fún mi lọ́mọ tó fún mi lọ́mọ wọn ọlọ́run kò ṣe àbíbọ̀lá. báwo tiẹ̀ ni mi ò ti ní bonú jẹ́ gbà. ó bà ayé mi jẹ́ nìyẹn. ẹ wo ń sọ fáwọn tẹ́nàǹtì yìí kọ́ máa gbọ́ ọ. ọmọ bàbá ti dé o àwọn aláǹdọ̀ ti dé o ọmọ bàbá ṣe bí bá bẹ́ẹ̀ bẹ́ẹ̀. ẹ fún mi olúwa ẹ̀rín eléyìí a máa tún introduction ṣe introduction àwọn ajé fáwọn ìyàwó. wọn lọ máa mọ ìwọ lọ bá gbogbo. ààrẹ ah, eh. ah. bàbá spọrọ àwọn èèyàn àfáàrin kò máa ń ṣe bí ẹlẹgbẹ́ ni màmá ah, ọlọ́run mi ṣe ọlọ́run ọlọ́run mi ṣe. mi ò nìyẹn o látijọ́ náà tí mo ti délé kan mi tó jẹ́ ọ̀rẹ́ fún ẹ mi ìfi rọ̀ lóyún débi pé màá tàbí àmọ́ níbẹ̀ ó ti wá fẹ́ jù mí báyìí o mi ì dẹ̀ fẹ́ kúrò nílé ọkọ mi. Hmm, you know tí situation rú nǹkan báyìí bá ti arise láàárín ọkọ àti ìyàwó alright nǹkan tá a máa advice kan ṣe ni pé kó lọ sí hospital kó lọ ṣe test kó mọ ẹni tó really ní problem náà àwọn méjèèjì know ẹ lọ sí hospital náà kẹ lọ ṣe test right. bàbá rẹ̀ sórí ìsẹ̀pẹ̀lẹ̀bẹ̀ méjì náà mo ti rìn rìn rìn rìn rìn kò sílẹ̀ alágbóná tí mi mọ̀ mo ti mu ti haúsá mo ti mu ti yorùbá ti ibo gara mo ti mu fún gbogbo pẹ̀lú ti fúnra ni nígbà náà tí mo wá lọ tí mo lọ káàkiri káàkiri káàkiri náà ni wọn tó ń ṣàgbo fún mi náà wọn àtọ fún mi pé kò tí nǹkan kan tó ṣe mí o ṣáká báyìí lára mi dá láì tó ń tọ fún mi náà mo wá wò ó pé kí n tún fi toró ìbòsì mo tún wà lọ sí ọ̀sìpìtà màrà tí mo dé ọ̀sìpìtà náà. wọ́n ṣe ìyẹ̀wò oríṣiríṣiríṣiríṣi ìyẹ̀wò fún mi wọ́n ti wo gbogbo ẹ̀ tán wọ́n ti fún mi ní result mi náà wọ́n sọ pé kò sí nǹkan kan náà tó ṣe mí báyìí pé chákábà yẹn náà tú lára mi dáná. nìrọ̀ náà wá fi sú mi báyìí náà mo pè é ní pé kí n wá báyìí náà. bàbá nẹ bàbá nẹ jẹ́ kọ́ mi ẹlẹ́nu jíjóná náà lè sọ pé kí n tọrọ fún báyìí ní chakara bẹ́ẹ̀ mi lè tọrọ fún bẹ́ẹ̀ wọ́n náà mọ̀ pé nùkọ́ mi náà kò bò tí n bá ti kó ọ̀ràn báyìí tí mo kó sínú tí ẹ báyìí ó máa pọ̀ gbogbo ẹ̀ sílẹ̀ báyìí fún àwọn fámìlì ẹ̀ ni ó dẹ̀ náà pé bàbá ẹ̀ báyìí ìyàwó fún méjì àti ọkàn náà ló fẹ́ kò lè gbọ́ ọ̀rọ̀ sí mi lẹ́nu tí kò mi bá fẹ́ gbà sí mi lẹ́nu bàbá ẹ̀ náà kò lè gbà kó gbà sí mi lẹ́nu. Hmm, ìyàwó mẹ́ta kì í ṣe nǹkan tí mò ń tọ nìyẹn náà méjì àti ọ̀kan tó pọ̀. oh twenty one. ìyẹn gangan náà ni kò lè gbọ́ ò kò lè gbọ́ sí mi lẹ́nu bàbá ò lè gbà kó gbọ́ sí mi lẹ́nu. nǹkan tá a ṣe lélẹ̀ èmi á advice ẹ̀ kó n lọ ṣe test ká wò ó bóyá ara ẹ̀ ní problem ọ̀ mo lè mú lọ mo lè mú lọ sí hospital ká lọ ṣe test yẹn kó o bá mi mu lọ síbẹ̀ gbọ̀ngàn yẹn náà ló dáa kó o tẹ̀lé lọ náà òun náà ló dáa torí náà mo jẹ wá sí bíbá yẹn náà. because the way it is pẹ̀lú ohun tí mò ń rí pẹ̀lú ọ̀rọ̀ tó sọ yìí ó dàbí àgbẹ̀lọba ni low sperm count. kò tí nǹkan kan tó jẹ́ o kò tí low sperm count kò yẹ kó jẹra wọn rárá kò sí ìsọ̀ lára ẹ̀. èrò àìsàn náà ni ìrẹ̀jẹ̀ àtọ̀ ẹ̀. ooo bàbá ní ètò tẹ́lẹ̀ ni tó bá ti ṣe tán báyìí máa ń dà báyìí bí omi ni. ẹ kò lè dàbí tàwa tó tó sick dáadáa. ṣé o mọ̀ pé gbogbo èèyàn kan ló máa dàbí àwa tí fẹ́ pé ọwọ́ kan tàwa ti kàn báyìí gbàm ó dùn nìyẹn. Ah, ó mẹ́kù. ó ṣàṣàṣà ṣàkàṣàkà. àṣàkà lára dà rẹ̀ àṣàkàṣàkà ah, bíi di akẹ̀kẹ́ bàjẹ́ òṣètò mi dáa dá mi dá. bàbá rẹ̀ sórí gbogbo ọ̀rọ̀ tó sọ̀kalẹ̀ yìí náà tí bá sọ fún ẹ pé kò yé mi náà ránù mo pa fún un gbogbo nǹkan tó sọ̀kalẹ̀ àti iná tó tí sánà tó wà nínú ẹ náà gbogbo ẹ náà ló yé mi náà ó wá yé e lóhùn ọba ọ̀nà tíwọ́ náà wàá fẹ́ wá gbé bàbá yìí ó kù ó kù ó kù ọlọ́run. ẹ ṣe mọ̀ pé nǹkan tó máa ń wà ń bẹ̀ náà ni pé àwọn obìnrin wa at times wọ́n máa ń lójú ni wọ́n fi ń ríran pọ̀ ò ní mọ̀yàn tó ó yẹ káwọn lọ bá wọ́n á máa lọ bá ẹ tí o ní low sperm count o lè ní low sperm count kí ẹnirú ẹni bẹ́ẹ̀ kó fún yàn lóyún but àwa tí kò nírú àdánwò bẹ́ẹ̀ oh my god boom <laughs> ó dùn nìyẹn ọmọ wọn ni ẹni tó mọ̀nà ní ká tẹ̀lé yìí. òwe ẹ̀ náà ni mi ì ṣe chirin bí wíwá tí mo wá síbí báyìí náà ọlọ́run náà ló rán mi wá síbí báyìí náà mi ì jìnrìn rárá. irú àwọn problem tí a tó kalẹ̀ yìí kò sẹ́ni tó máa wọnú inú ilé yìí tí irú problem yẹn kò ní sọ̀rọ̀. jẹ́ pé ní bí ìwọ ṣe wà báyìí gbogbo nǹkan ara náà ló nà báyìí. ogún nǹkan tí mo sọ lẹ́ẹ̀kan ni wọ́n ní ẹni tó mọ̀nà ni ká tẹ̀lé you know better times àwọn èèyàn máa ń you look away you don't know pé ìtòǹtò kọ̀yìn sí ìbẹ̀lọ̀ náà wáyé lọ bọ́rọ̀ ni kò tètè mọ nǹkan tó máa ṣe fún mi náà bá mi gbé ẹrù mi náà tó wúwo náà. adé bí mo. oche. àbí mo ní méjì méjì méjì méjì méjì máa tó sílẹ̀ fún ẹ mi ò dáa ah, mi ò dáa mi ò dáa mi ò dáa mi ò náà. wọ́n fi bímọ fún mi. ah no no no no no àṣẹ ní gbogbo àparò àpọn ló gbé. so. ọlọ́run ọba tó jẹ́ bí débẹ̀ ti lọ sí London ó lè kọ́ọ̀fù ọwọ́ ẹ̀ mi àìgbọ̀nà òǹdó àwọn èèyàn á fi ah èdè London lódùmarè é lọ kí n wá lọ sí ọ̀nà òǹdó bó ṣe wuṣẹ́ ọlọ́run eṣuṣẹ́ ẹ̀ láì mọ̀ wípé torí arábìnrin ẹ̀mí olódùmarè kọ sí mi ìránṣẹ́ mi ìyóyá gbé ìyìn rere mi ká lọ street by street tó ká polongo omi ọlọ́run ká. Mm a dì gbọ́ láì mọ̀ pé torí arábìnrin àtúwá gbé ìkéde àtúgbèdéwájú ilé ẹ̀ àtúbà àwọn bẹ́ẹ̀. olódùmarè ti tò nínú ìwé mímọ́ bíbélì yí kẹ́nikẹ́ni má ṣe mú ọwọ́ kan ní àmì òróró mi nítorí pé kí ni nítorí pé ọmọ ọlọ́run ni wọ́n. ṣùgbọ́n arábìnrin ó mú ẹgbá ó mú síùdí ẹni àmì òróró ọlọ́run ó nà wọ́n ní ànàsáré méjì lúfẹ́ rí ṣùgbọ́n ọlọ́run ọba mọ bí ṣe ṣiṣẹ́ ẹ̀ ẹ̀ wá gobe láì mà wípé torí dí ọlọ́run lè mú ìtúsílẹ̀ wá sínú ayé ẹ̀ òun ló mi na àwọn ènìyàn ọlọ́run inú mi wá dùn pé nínú ìjọ wa iná náà tún gbé wá ó wá rí ìtúsílẹ̀. ẹ kí aleluya. aleluya. àwa dúpẹ́ níwọ̀ ọlọ́run. olúwa ẹ ṣé. ṣé bàbá. ó tún wá mú ẹnu ara ẹ̀ ó tún gíyàn màmá ẹ̀ ó wá sọ fún màmá ẹ̀ wípé òun tó fẹ́ máa wá sínú ìjọ wa yìí ti tú sílẹ̀ hmm. ah! arábìnrin mo pàṣẹ sínú ayé ẹ gẹ́gẹ́ bí ẹni àmì òróró ọlọ́run lódùmarè ogun yóò ti ṣẹ́ nínú ayé ẹ ẹ ní gbérí mọ́ lórúkọ Jésù bẹ́ẹ̀ ni mo pàṣẹ ẹ̀mí mímọ́ ètò yìí èsì èmi ètò yìí o ẹ̀mí mímọ́ èyí ogun yóò ti ṣẹ́ nínú ayé ẹ ní gbérí mọ́ lórúkọ Jésù àmín Jésù ah, ọmọ bàbá lèmi ń ṣe nípa ìgbàgbọ́ nínú Jésù ṣe bí bàbá wa lónìí àkájọ. kẹ́ máa yọ̀ kẹ́ máa yọ̀ fàlàlà. ojú àtúnra rí òwe àkàlà. bàlọ́ bàlọ́ fóníṣẹ́ àbọ̀ bọ̀ wà ń bọ̀ fẹ́ni ó ràn. ojú àtúnra rí òwe àkàlà bàlọ́bàlà fọ́níṣẹ́ àbọ̀nbọ̀ fẹ́ni tó ràn ko wá tán bí kó wá tán bí. Sparrow ọmọ ńlá ọmọ ńlá ọmọ ńlá.